من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان torí pé ìjọ tí àtẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ ìtẹ́lẹ̀ tó tọ́ka sí báwọn ni wọ́n là kó ti di àlùkòkò nílé ayé ẹ̀ wọ́n ti là kó ti di àṣẹ́yìn wọ́n sì là kó ti di àlùbíyà wọ́n tọ́ ọ̀pá sọ́ọ́ ìrẹ́lẹ̀ àwọn sálábì oníkálùkù fàmúra rẹ̀ tó bá ti ti dọ́ ìpèyàmà àwọn náà ni wọ́n là nínú náà wọ́n jẹ́ pé lára orúkọ wọn wọ́n náà ti àlùkò kan ní ànáàdìyà àwọn ọjọ́ tí wọ́n là níbi àwọn ọmọ tá a sọ yìí nílé ayé wọ́n ti dọ́ ìpèyàmà wọ́n là nínú náà àti ti àárín ìpò rẹ̀ ìtumọ̀ rẹ̀ àtàlàyé ẹ̀ lédè àti ní ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn afẹ́ ẹlẹ́sìn. wọ́n ní ájú àwọn àtàlàyé òun náà ni à ń kà lọ́wọ́ ìdí àdìgbò ní ìjẹ́jọ́ òun náà ni àlàbò ìmọ̀ràn ọ̀dùnà ìlú àjọ kàdùn. méjèèjì ni àwọn àtàlàyé náà papọ̀. wọ́n bá tí ó dáa wọ́n tó da pamọ́ sí àwọn èèyàn síbẹ̀ sí ìjà ìwá ṣe sí ìjà ìwá ṣe àwọn sálábì ìpínlẹ̀ ti ìbàjẹ́ ní ìpínlẹ̀ ti ìdíjà ìtàn tó léwu ó lè ba ẹ̀sìn ìyàn jẹ́ àkókò nípa ọjọ́ ìbàjẹ́ fún àwọn èèyàn máa ń bàjẹ́ ó kéré ó tóbi wọ́n kọ́ fún àwọn èèyàn wọ́n sì ní àwọn ọ̀nà tí wọ́n gbà fi kọ ìbàjẹ́ fún àwọn èèyàn náà a ti ṣàlàyé a ti ṣàlàyé àwọn àlùmọ̀lẹ́ fóònù àwọn tí wọ́n yapa mọ́níhájú àwọn standard báwọn tí wọ́n nígbà táwọn sọ sí àlẹ́kámọ́lù màálù wọn náà yẹ wọn kà nǹkan tó kàn wọn ni pé àlẹ́kámọ́lù màálù àmọ́ àdáyé àti wọn kà àwọn lẹ́yìn wọn ilé ẹ̀wọ̀n ní yàrá wọ́n yapa wọn láàrin tó kàn ìbéèrè náà ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan láti. إنه منهجها الدعوة للاجتهاد وعدم التسديد الأعمى والتعصب للمذاهب أو المساجد أو المناهج أو الباطلة من منهج الدعوة jihad àwọn sábàgbà pé lẹ́kùn jihad kí o ṣe gbìyànjú kó sílẹ̀ fáwọn onímọ̀ kí wọ́n lè ṣe gbìyànjú pé a kí ni ìsìláàmù ṣe lórí ìsọ̀rọ̀ ẹ̀ wọn ò fi sáàpù. àmọ́ táwọn fẹ́ fáwọn sábàgbà pé àdàrọ̀ tàbí tàbí lè lè àwọn sálá fún fẹ́ kí èyí ó máa tẹ̀lé èèyàn ní tẹ̀lé ti àpọ́jù. Ṣé bá sọ ní oní pé kò sí ọmọ ní ẹ̀fẹ́ dá ìmọ̀ àti àkúnná òkúta àwọn ọ̀kọ́lá. Bẹ́ẹ̀ ni náà ni ọmọ èèyàn ní ilé ọjọ́ ọ̀kọ́lẹ̀jì àwọn mọ̀kànlẹ̀ tí ó ti wà láyé tó kò lè yọ bọ́ọ̀lù méjèèjì yìí. ìtumọ̀ rẹ̀ ni pé nínú kí ẹ jẹ́ mọ̀kànlẹ̀ mọ̀kànlẹ̀ ni pé ẹ jẹ́ pé òun ò kéwu kọ́dà ó kéwu àmọ́ kéwu rẹ̀ ò dédé bù pé kóun náà lè ṣe ìdíhàdùn ara rẹ̀ pé lẹ́rìí ìdájọ́ẹ̀tì yìí mo fẹ́ sí ìgbìyànjú lé ó ara mi sí nǹkan yìí sí halal ni àbí àrọ̀ ẹni tó ké wù lórí òbí bẹ́ẹ̀. Irú àwọn báyìí àwọn àpè ní ọ̀kan lè sùn. Ìtumọ̀ ọ̀kan nínú ni pé ẹni tí ó máa wọ àwọn ìyàwó pọ́ọ̀tì ẹni tí ó pé táwọn bá sọ olówó lórí olùkó Gbogbo àwọn nígbà yìí kọ́lẹ́jì làwọn àwọn ètò kọ́lẹ́jì tó dé àwọn ọgbọ́n àwọn àfáàní tí àwọn àfá àpọ̀lọ́mọ́ àfábá sọ ìyàwó ká tí àwọn náà bá sọ rí o tí náà bá sọ rí o àmọ́ fúnra ara gan àwọn ọmọ lè já ìgbìyànjú fúnra wa ẹni tí ò lè já ìgbìyànjú fúnra rẹ̀ tó ti alámọ̀ rí ẹ̀sìn kọ́lẹ́jì lòun ó jẹ́ yóò máa wà wọn kọ́lẹ́jì. ìtàkà ń pè ní òun náà ni àwọn tó jásí pé àwọn láàmà tẹ̀lé àwọn láàmà tẹ̀lé ìtàbà ti kà fún wa láàbọ̀ pátápátá ti fún wa òun látẹ̀lé àwọn àǹfààní àwọn tó ti dé kó ìtìhà òun ló jẹ ká máa fẹ́ lọ́wọ́ àwọn àfa láì tí ráyé kó ọ̀nà yìí tó túmọ̀ ní pé tí mo bá kó gbogbo wa láwọn gbó lọ àwọn díẹ̀ ni wọ́n ti rìn àkọ́pọ̀lọpọ̀ wa wọ́n tẹ̀lé wọn gbó lọ. mo jẹ́ pé bábá ti sábà fúnra wa ọ̀nà yìí ẹ̀jẹ̀ kọ́ wọn ti àfa àti àwọn àfa àwọn síwájú kọ́lọ́mọ́ ti ìdánilò wọn. torí kò jẹ́ ní ṣíṣe ìdáhùn mi lò kò sí ẹ̀dá ọ̀hún lórí gbé owó ẹ̀ òkú àwọn àpá ẹ̀fọn àpá àsọ́nà àwọn àpá wa tó ń bẹ lórí nàìjíríà ní àwọn àpá wa tó ń bẹ ní ìlú mi náà tó lápá tó wá pọ̀ àpá pọ̀ sí lápáwá wọ́n ní àpá àsúnà tí wọ́n tó wá ti ṣe láti rìn lápọ̀ ọlọ́sọ̀rọ̀ àgbà ìlú náà ìjọ́sọ́kẹ́ tó pọ̀ lẹ́nu ọ̀pọ̀ láti dé kọ̀títà wọn sọ pé àwọn hálù àwọn àwọn sálà sínú sínú nínú mọ́ṣáàjì wọn pé wọ́n gbà pé àyè wà fún fifty hàn kí ẹ ṣe ìgbìyànjú ìgbìyànjú ìyẹn pé apá yìí ti lórí mọ́ṣáàlà yìí kó sì gbìyànjú tiẹ̀ eré náà kó sì gbìyànjú tiẹ̀ ó wá tẹ́sẹ̀ nínú gbìyànjú wọn kéré yìí ráì kéré kéré yìí kéré yìí ọ̀hún bákan méjì náà àbíkà méjì ti wà lójú ọ̀nà ìyẹn pé sọ́kẹ́kọ̀ ọ̀kan yẹn pé ẹnì kọ̀ọ̀kan wá àlàáfà táwọn tẹ̀lé tó yá wa súnà títí wà fún wa táàgbọ́rọ̀ wọn táàkàkìrà wọn. gbogbo tó bá ti ń ṣe ìhádùn lé pé báyìí ti dájọ́ ibi àmàgbà lọ́wọ́ tába ti ń dá ọwọ́ ọmọ ọ̀pọ̀ ìlú láti wọn. àmọ́ tí sálábì òfin ni pé ádámù tẹ̀lé àti àmà ìtẹ̀lẹ́tẹ̀lẹ́ kakọ́jú òní ọ̀dá ìtẹ̀lẹ́tẹ̀ àfẹ́jú pé gbogbo sáàpá àti ìgbà ti rí olè yìí ó lọ́dọ̀ kò ní mú ìtẹ̀lẹ́ lọ́dọ̀ àpá àfẹ́mọ́ èyí tó dáa ìtẹ̀lẹ́tẹ̀ àkójú níjọ́ tí apá rẹ àtàpá mi bóyá apá rẹ ti gbìyànjú lórí mọ́sálà kan apá yìí náà ó ti gbìyànjú lórí mọ́sálà kan gbogbo ìyẹn tó apá mi ọ̀ ẹ̀ wo fẹ́ parí ẹ̀ sí ọ̀tẹ̀ owó lọ́ra ìjà tí gbogbo àwọn ọ̀dẹ̀ tó ń wá kí láàbà mi sọ nílé ẹ̀wọ̀n fẹ́ bọ́. ilé ìwé ilé sá àwọn sáláṣí ìdí máa wọ̀. báwọn bá ti ṣẹlẹ̀ nítorí wọn ni pé kí ni ẹ̀rí gangan ta ló rẹ̀rí mú wá tí àpá mi ló rẹ̀rí mú wá ní àbí àpá kejì. mẹ́tọ́ wọn ti báyìí kó láàbù bí ẹni ó wà lórí ìlànà àwọn sálàmù ṣé bá ní sí kí ẹ máa fẹ́ sábà máa ti mú òun náà ni òun mú kódà bí ó bá sàn. ẹ ti ní àwọn afá súnà àwọn gán pépè kò níbi tẹkùlùkì àmà kẹ máa tẹ̀lé àwọn tẹ̀lé làwọn jù. الإمام أحمد رحمه الله تعالى قل صفقة عمر كوابين لا تقلدني wọn lọ sọ wá dé tọ́ lọ sọ fẹ́ máa lọ tọ́ tọ́ tọ́ jẹ́ apá mẹ́ẹ̀ láti sọ dínkù wọn sọ pé ah, a ìsáfà ti ní sọnù ìdìnnà nù láti kọ́ ní ìmọ̀ rẹ̀ wọn kọ́ bí wọn mọ̀lẹ́ bí náà pé wọn mọ̀lẹ́ ti sọnù òní ti ṣe wọn là ń sáfẹ́ àbí sáfẹ́ wọn là ń dá òní fàkúrò mi nà ayé tó àkàtúntò ìtàwọn ilé ìgbà tí wọn ti wọn lọ lẹkọọ tí ó jẹ náà tó tó lè lè àwọn sálá àwọn tẹ̀síwá yìí tí wọ́n bá ti tẹ̀ tó lè àmọ́ pé táwa rẹ̀ bá ti sọ òun náà ló wọlé ọ̀hún tó bá tẹ̀síwá mí mọ́ àpapọ̀ kẹfẹ́ sí lọ́wọ́ ẹ̀ tí tó bá ti sọ nìkan wọ́n dàbí tẹ̀lé bá ta kò owó fẹ́ wọ́n rí báyà tẹ̀lé yẹn ló ráì dàbẹ́ nìyẹn kọ́ ti kó lórí náà nígbà tí sáfà yẹn bá ti sọ nìkan òun náà lọ́mọ fẹ́ gbọ́ ọ̀tún fẹ́ gbọ́ ti ẹlòmíì kí ẹ máa fẹ́ ti kú lórí mọ́nájú àwọn àtàlà níbi abala ilé ìjọba. wọ́n ta àtúntò mọ́dáàdì dé mọ́dáàdì. so àwọn sálà àwọn ní ta àtúntò ìtàkánná gbogbo ẹ̀ wọ́n dàbí ìwà ilé yìí wọ́n dàbí ìwà ilé yìí nínú ọ̀kànwọ́n tó lára wọn wọ́n ṣáàkì wọn ní ilé yìí. ẹlẹ́ẹ̀kejìlá àdáwàtú lèlè ẹ̀tìsọ́ wọ́tajámọ̀ alẹ́kìtà wàsúnà ti sọ híhá. wọ́n ní lára wọ́n ní hajj àwọn sálà òun ní alẹ́ والتجمع على الكتاب والسنة الصحيحة Àdá àwọn ìpínlẹ̀ wọ́n máa pèsè lọ síbi ìṣẹ́ ọ̀kan àtàjẹ́ Mùsùlùmí. Wọ́n máa pèsè lọ síbẹ̀ tí àtàjẹ́ Mùsùlùmí agbọ̀rọ̀ sí ọ̀kan. Ẹ máa kúrò rẹ̀ nù dáwà àwọn sálàfù. Àmọ́ lórí kí á sọ̀kan lérí àwọn sálàfù máa ń yẹ́ tó wọn ibi tẹ́sí máa eléyà mọ́nájú rẹ̀ ó gbádùn mọ́nájú eléyà ó gbádùn kò sí ẹgbẹ́ ọ̀hún tí mo kí ń pèsè lọ sí ìsọ̀kan tó tó abáyé jẹ́ òun débèrè kọ́dà àwọn oṣù bí kọ́dà àwọn alátàlá tí wọ́n jọ mẹ́jọ mẹ́jọ àwọn náà máa ń pèsè lọ sí ìsọ̀kan wọ́n dẹ́kun ara wọn tó sa ẹni tí ìgbèrò lórí abáfẹ́ sọ lónìí orúkí wa ọdún yìí tọ́pìkì wa ni pé wọ́n ti dá tuntun mùsùlùmí afẹ́pẹ̀pẹ̀ lọ sí sáà àbúkábọ̀tà. bóòlù láti wá sí yàtọ̀ lórí tàwọn alùpùpọ̀dé wúlù pẹ̀lú àwọn ní pẹ̀lú àwọn sálà. ìdáàbò ti yàtọ̀ ni pé àwọn sálà àwọn ọmọ pèpè lọ síbi ìṣọ̀kan alàìsíkà lórí pé àárọ̀ sọ̀kan lórí al-Qur'an al-Karim wa sunnati sahiha àti lórí hadith wa lálàáfíà yéésù pé yẹn tàbátà náà ti sọ wà parí sẹ́ o ala ma kana alayhi an-nabiy sallallahu alayhi wa sallam wa ashabihi. tábà ń pèsè lọ sí tábà ń pèsè lọ sí kọ̀ọ̀kan wa lórí alukur'an àti sunna níbi sọ̀rọ̀ àfọlá lórí àgbọ́yé lórí àgbọ́yé bóòlù àtẹ́bí sọ̀rọ̀ bá wà ní ọ̀sánlá ojú bóòlù ti gbọ́ ayé ayé bóòlù ti gbọ́ àwọn sọ̀rọ̀ bá ti gbọ́ àdéhìí báwọn ti gbọ́ yé ìtàbọ̀ sọ̀kan lé lórí ìyàwó kí ni báwa yẹ apá àwọn sọ̀hábà níbi àgbóyà sọ̀hánì pẹ̀lú ẹbí tó gbogbo àwọn tó pèsè ìṣọ̀tún lónìí ibi tó pọ̀ lọ́wọ́ ti sèlú fún ilé mo ò tẹ ẹ̀mọ́ ibi tí a sọ kábàlọ̀ fẹ́ sọ̀kan yóò ní ká fẹ́ lọ́kọ̀ yóò ní ká tí mo gáìdì wa kí ẹ ṣe ìdájọ́ wa lọ́wọ́ bí ènìyàn kí lámà ti jáde ara wa kí lámà ti fún wa ń jánu òkè òbí òfin àwọn lábẹ́ ní káwá kò sí ká papọ̀ bóyá ẹ̀yin tún bí ẹ máa bọ̀ wá bóyá ẹ̀yin amẹ́díyà ẹ máa bọ̀ wá ẹ̀yin tẹ̀kùlé ẹ máa bọ̀ wá ẹ̀yin húmọ̀ ẹ máa bọ̀ wá ẹ̀yin ṣíà ẹ máa bọ̀ wá ẹ̀yin hálù nínà ẹ máa bọ̀ wá àdánwò nǹkan áwòrò tí ẹ mú ti ìfẹ́ ẹ̀dá kúrò àwọn ọjọ́ wa láti ẹ̀mú sùn láti wà sọ̀rọ̀. akúrò àjọ màbí ókè tàbá ti akúrò àjọ lórí ìlànà àwọn àwọ láwọn lò. ìdí òṣèlú àwọn ìdí ìdí tó fẹ́ kò sí ẹjẹ́ tó fi pariwo rẹ̀ ibi tí wàá ta wà ní sẹ́kí wá ní lọ́jọ́ yìí wọ́n làwọn pé ìyá jẹ mùsùlùmí lágbàáyé wọ́n fi ìyá jẹ wá nítorí pé ẹlẹ́yàmẹ̀yà sáńtẹ́ ni. gbogbo aláwùwà pásítọ̀ kan àmọ́ òògùn rẹ̀ tó tẹ́ wa lọ́rùn. ṣùgbọ́n ní ájọ àwọn láwọn lò ìlànà àwọn wọn láwọn lò nígbà tá a bá sọ̀kan ìlànà láwọn lò. òun jẹ́ kí wípé gbogbo àwọn mọ̀kàlìfún àti mọ̀kàlìfún òsì tó kàn wọ́n pẹ̀lú pé láàkàtà bá wọn lò títí ẹ̀tọ́ tó wá lọ́lẹ́ yìí ẹ̀ta fi àná muslim àǹtá muslim huwa muslim hiya muslima. ẹ̀dà pé wọ́n ní hajj ẹ̀yìn ẹ̀dà pé wọ́n lájọ nìyí ẹ̀yìn ẹ̀dà pé wọ́n lájọ nìyí ẹ̀dà gbà pé mi tá fi yapa àti ẹ̀dà sọ̀kan sábà fi sọ̀kan agbára wà lọ́wọ́ àwọn ajá mùsùlùmí àwọn àgbà ìjọba ìsìlámù. ẹni tó wọ ìfọ̀rọ̀ yìí a bá gbé sínú òṣùwọ̀n làákà ìlú wa lálàáfíà ó wọlé àbí wọlé wàlá ẹ̀kọ́ wọlé lọ́lẹ́kọ̀ọ́ láwọn èèyàn tó máa ń tẹ̀lé ẹlẹ́dẹ́ káàkiri wàlá ìmọ̀ ìdáwà àwọn tó sọ eléyìí wọ́n sá sọ kan ẹ̀ẹ́dẹ́ bàbá tó wà síláàmù àwọn náà padà para wa. tó dẹ́bi ìjọba ẹ̀dẹ́ nìyẹn nígbà tá a bá papọ̀ lóṣù ọ̀wọ̀ láì tá a bá wò sáàmù tí bá papọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹgbẹ́ mùsùlùmí bẹ láyé pátápátá ní nàìjíríà bá papọ̀ káṣí gbogbo apápátá ìkẹta là ń ṣe àdúrà yan àmírù kan tí ń darí gbogbo wa. sábà dá àbójúgbò táwọn náà fún lóko ọ̀kan ní nàìjíríà yìí ẹ̀rọ pọ̀ náà gbogbo kò láàbò náà. àbẹ̀kọ̀ gbogbo ọlọ́run ti ọ̀nà tẹ́lẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ táwọn sọ fún inú bẹ́ẹ̀ gbọ́ ìyọmọ tó láti tẹ̀lé ayatara yìí àwọn agbẹ̀gbẹ̀ ní pọ́blẹ́mù kí wọ́n àwọn tẹ́wọ́ pé yóò lẹ́bẹ̀rẹ̀ sáà ní àwọn sáà ní àwọn sọ́láfì àtàwàláì ẹ̀yọ̀ mọ́ tẹ́ẹ̀mọ́ tẹ́ẹ̀mọ́ àtúrù wáṣẹ̀ èyí tẹ́ẹ̀rí náà dẹ́nu yìí ẹ̀wọ̀n pa ti dé lápá ìka ìlú tọ́ wàláì ní àwọn àtúrù kò sí ọkọ̀ tá a fẹ́ dá Nàìjíríà bòbí ló pọ̀ jù gbogbo òkò lápò pátápátá ẹnu àwọn ilẹ̀ ibo nìkan ni àtúntẹ̀ àwọn ilẹ̀ àwùjọ àti ilẹ̀ yorùbá tó ti ẹ̀wà lápò káńsílọ̀ ọ̀tí àmàlò gọ́ọ̀nà ẹ̀rẹ́gbẹ̀dẹ́ nù tẹ́ńtọ̀ àti ti ìbò ní fúnmi mọ̀ wá jẹ̀mọ́. bàbá tó ti àdìpọ̀ra wa yìí o àdìpọ̀ra wa yìí tó eléyìí òun lẹ́ ibi eléyìí ẹ̀ máa fi èsì gbogbo sáńpẹ̀tẹ̀ ti wájú àti الاعتصام بحبل الله ẹni tó bá bá jẹ́ mùsùlùmí ká di okun ọlọ́run ọba mú ká ṣọ̀kan máa ń pèpè ẹ̀wọ̀n tí ó ká jẹ̀ sí. lórí kí ká ṣọ̀kan lélẹ́rí ìjọba bí tó bẹ̀rẹ̀ wà lé ìtàn. ẹni ká ṣọ̀kan ókè lẹ́yìn kí ká ṣọ̀kan lélẹ́rí tí ká ṣọ̀kan náà sábà pàdé ìṣúná ẹ̀ka tàbí ọ̀rẹ́ ẹ̀dá ìdè pàdé sínú. ẹ̀dá ìdè ká tàbí ọ̀rẹ́ ẹ̀dá gbé pé kò tún ṣẹ̀rí àfẹ́ èwo ní jáde abẹ́rẹ́ ká fẹ́ bẹ̀rẹ̀ fúdàmù ká máa sáájú abẹ́rẹ́ ẹ́ wọ́n ti kún ẹ̀jọ́ rí nílò ọ̀rẹ́ yá yín náà à ń pín jọ́nà pé kí ní yóò ní ìtumọ̀ kó padà sínú ọ̀pọ̀ ẹ̀ẹ́dùn kí ní yóò bá ó tó tó tẹ̀lé látàrí wọ́n ti kójọ pé àwọn akájọ làwọn ẹja kójọ kájọ lẹ́lẹ̀ kalẹ̀ kò ní máa jẹ́ wúmọ̀ kò ní máa jẹ́ sàdọ́mù kò ní máa jẹ́ ìsúwọ̀n kò ní máa jẹ́ tẹ̀lé àwọn apapọ̀ ló tọ́ nígbà tí wọ́n ṣe response lecture ẹ̀ tó ta nọ́mbẹ̀ àbíbù. kí wọ́n jọ kó láti wá jọ kó máa kí apá àjọ kó láti kó máa jọ àjọ wa kò bọ́ nínú náà. ẹ abẹ́ ti gbàgbé kò sọ yìí ẹ ti gbàgbé ó ti kú níbi ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ nígbà tí wàá kú sí ẹ̀yẹ́ wọ́n tún wá lọ́wọ́ ẹ̀sán tó gbádùn àwọn tó ń pẹ̀lú wá tó wà sí òun tó wá tó wà sí àbúrò àbí ìgbòho ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ní ẹ́ òun tó jẹ́ orí ní ẹ̀kọ́ tó ti dá kí ní ẹgbẹ́ tó dá ẹ̀wọ̀n mẹ́ fúnlẹ́mù ní olóbi ó túnlò ní. adẹ́sẹ́jọ́ náà fáwọn èèyàn pé èyí yóò pa wọn ní àjọ àlùsùn náà mú èyí yóò pa wọn ní yá àtúnmọ̀ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ pẹ́kọ́ abẹ́jọ́ àwọn náà tún gbé lónìí náà àtàwọn àtàwọn tààmù kọ́kọ́ tí wọ́n ti pọ̀ tẹ́gbà pé kaná ni. sábà pé kaná gbogbo táwọn sọ yẹ sí ìjẹ́ pẹ̀pẹ̀ tó ń bẹ̀rẹ̀ ọ̀yàn wọn láàrin tó ọdún ti tú yìí. bẹ́ẹ̀ ni wọ́n ní àgbò ìtọ́ra wọn. Ìdíjà tó jẹ́ ẹgbà tí ń jẹ́ máa gbé lọ́wọ́, kí làwọn àgbẹ̀ àgbẹ̀ lọ, káàkiri àgbà tó ń jẹ́ máa gbé lọ́wọ́, káàkiri àgbà tó ń jẹ́ máa gbé lọ́wọ́, káàkiri àgbà tó ń jẹ́ máa gbé lọ́wọ́, kájà lọ pípẹ́ dàbí pé wọ́n ṣe títí jẹ̀ máa ń iná lọ fún àmúwá. ẹgbẹ́ fún ọmọ ìfọ́lá lábí tọrọ àwọn títà wà lọ́lẹ̀ eléyìí ìtẹ́ bá kọ́ ẹ sí kalẹ̀ náà àdúgbà àbò agbẹ́lọ́wọ́ ti dàbá ti wa. ṣùgbọ́n sẹ́ni tí ó kí ń pèpè síbi lọ síbi ìṣọ̀kan táàbù pé ká ní ọjọ́ kò ká lè fọ́n àdìsáàj kúwà lóòótọ́ ni ká ṣọ̀kan ká dúró lójú kan náà ó mọ ní ká sọ̀rùn yóò ti ká lágbára kọ́dà bá bàbá kọ́dà bàbá kéré ló ń kà táàbà ti yapa tábà kéré ló ń kà agbára ló wá bọ̀dù lórí pílátọ̀ tẹ́lẹ̀ ní ikú ọlọ́wà ní ìjọba. ìjọba tẹ́ sí pẹ̀lú pé ẹja papọ̀ ẹja papọ̀ ẹ̀kà béèrè pé òsà yàṣẹ́ lérí pílá papọ̀ lé lórí. lérí kí ni tó bá ti yapa pé àyàjìká ìwà súnná wà fáhàmì àti sára fi tọ̀lẹ̀. tí ìbá ti rí o ìpapọ̀ burúkú nìyẹn lórí jẹ́ pé kò papọ̀ láíláí kò pọ́n sí kùkù fọ́nà búra ká dé àwọn aráàlú súnà àti cmc tàdánúnù tàáwúnù kẹfà àti àjọra ní lójúnu àtàwọn tẹ̀blíìkì ẹwà já papọ̀ kájọ máa fi dá àpapọ̀ ọ̀láì kò pọ́n sí kùkù wọ́n àwọn kan bẹ àwọn máa ń bẹ̀rù àwọn máa ń fi ẹ̀hónú tó máa ń fi hàn fún gọ́ọ̀mẹ̀ntì abẹ́ẹ̀kọ́ ọmọdé wọn pé nígbà tí gọ́ọ̀mẹ̀ntì wá sí wàá tó wá fi owó epo fún ajá níta ẹ̀já jáde ẹ̀ wá sí ogun àánú. jẹ̀mọ́ wọ́n dájà wọn làwọn lẹ́yìn tí a bá ti rí àwọn tó ti mọ̀ wọ́n dájà wọn ta jẹ̀mọ́ mọ́nájà ọ̀tá ni alùpàwárì táwa nínú àwọn eléyìí nínú àwọn tí ẹ̀rù ti tàbí ọmọ káwọn tún wọ́n ṣe ọ̀wọ́n hawọ̀ tàbí wọ́n ti ṣe. Fúnmọ́rún tó ẹ tún rẹ́dí láti ju gbogbo sọwọ́ tún rán lẹ̀ àtúnná ti sọ yíha tí ń bẹ lọ́wọ́ yín tẹ́wárí láti sílẹ̀ dídú ìjẹ́ dídú ìjẹ́mẹ́rin. ẹ wá dà dídú ìjẹ́mẹ́rin tí a ká gbé bíbí àwọn ẹkú bí ni ẹ wọ́n kúkú. bíbí àbíbí ẹ jẹ́ ìfojúkéré bíbí àtẹ nípalamọ́ ẹni tí wọ́n mọ̀ lọ́wọ́ ni. ìlú ọ̀pọ̀ àwọn arábí wọ́n ní bíbí àlọ́wọ́ ọ̀dà àti bíbí àti wọn ẹ̀ àmọ́ bídíà bídíà jẹ́ mùsùlùmí alùsùn náà kò fi ojúkéré ojúkéré bídíà kan nítorí pé bídíà ibi kékeré tí wọ́n bẹ̀rẹ̀ ní máa di sálámà lọ́wọ́. àwọn bí abdullahi masoud ọdí aláwọ̀ sálà àwọn akáàbù halakọ̀ àwọn tó lọ bá tí wọ́n ń ṣe síkìrì jẹ́ mọ́ tó lọ bá ń jọ kan. wọ́n lè díkìrì tí wọ́n tẹ́rí jẹ̀mọ́ èyí tẹ́yìn pé ní àkẹrẹ nù ìkánná sọ̀hábà tó ń wá tẹ́jọ́ náà àwọn afá máa ń lo ẹ̀rí tó bá ọ̀rọ̀ mẹ́sọ̀ yìí wọ́n ń lo gẹ́gẹ́ bí ẹ̀rí pé nígbà táwọn lọ gbógun ti àwọn kàwárí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń bẹ̀. ẹ̀wọ̀n tó ti bẹ̀rẹ̀ fún wọn ládìgbò nítorí jẹ̀bẹ́rẹ́ tòkí náà ta náà pé kẹ́kọ̀ọ́ sí ẹ̀ pé ṣé máa ní bíjà ń bẹ lọ́wọ́ àwọn kàtọ́ wọn náà ṣé máa ní bíjà ń bẹ lọ́wọ́ tmc ṣé máa ní bíjà ń bẹ lọ́wọ́ tààwọn náà ṣé bíbí àwọn akẹ́kọ̀ọ́ ìtìjà níyàní àtúrà wọn. ó lágbọ́n pé lára bíjà ti bẹ lọ́wọ́ ni mò ń hàn kámẹ́ láǹtì ẹ̀ ó mú náà alábídí àti ẹ̀rọ ọ̀rọ̀ ni mo ti bẹ́ẹ̀ pé yìí wọ́n ní àti tàwa wọlé ìjọba àwọn kan wọ́n rí jì táwọn ilé ilẹ̀ láti pèrè ilẹ̀ ẹ pè wọ́n tó kó ẹ bá pè wọ́n tó kó èyí tẹ̀ ń tẹ̀yí tẹ́ láti bílẹ̀ ilé ìbíjà ó ń takọ ẹnìkan onímọ̀ tí ó da ẹnìkan fọ́nrán àtẹ́lẹ́ takò olúwa náà ìtọ́lá kìí ti pọ̀ jù wàhálà ìtọ́lá kìí ti pọ̀ jù ìdí yóò da òwe yorùbá sáyé sínú ìdí yóò da ẹ̀yọ́ ná ìdí yóò da ẹ̀rọ kò tó wọ́n ti dà nítorí tó ní oúnjẹ táwọn ṣe wà tó jóná ẹlẹ́yìn tí a dáhùn ni ẹlẹ́yìn tí a dáhùn yóò ti pẹ́ ìwọ́n bá kú bẹ̀ pé ó wà bẹ́ẹ̀.

زعم أنه يكون قائما تحت حرارة الشمس àbí sọ ilẹ̀ gbáwẹ̀ àwọn ẹ̀sùn fẹ́ gbàrí àwẹ́ ìdúró ni wọ́n wá ti dúró òun ní dúró bí bòkí ibi òòrùn tí ó fi tán ibi inú òun lọ́wọ́ gẹ́gẹ́ yìí tí àná ti sọ àná ti múrú ẹ bá ń sọ fún àlìjẹ́ ìdìbò ẹni kó lọ dìbò kó yọ bí nínú àdébí bàbá tí yóò bá dá sábà yọ lẹ́tara bí yọ àti àdébí àdébí bàbá mọ̀lẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ tẹ́lá. àdébí ni ẹtú sọ fún pé alẹ́ sẹ́ǹsì ẹni kó kó gbòógì ẹni kó kó lóòrùn kó bọ́ sí gbòógì kí ló tún sẹ́wọ́n ó tún yọ ẹni ó wá sẹ́ẹ̀kì tó kàn fún alẹ́ tí mọ́ sọ̀rọ̀ mọ̀ bò àwẹ̀ tí ń dá ẹni kó bàbá àti láti yọ ọ́ náà ìgbà tí ò sí lára tí ẹ́ káàmì wa anábì ló ti pa aláṣẹ ká máa yọ ná anábì ló ti àṣìdáta bí amúnà hádá máa lè ta níhu wọ́n ti jáma tó ọlọ́run yọ ná àbá àbìyí bá rọ̀ṣùn ọ̀sán ọ̀tàlá tó bá jẹ́ ìjàmọ̀ gbogbo jẹ́ kí ebi tí a bá ṣe wọ́n yọ wọ́n yọ wọ́n yọ dànù nígbà bàbá yọ àwọn tí ń sẹ́ẹ̀bí nínú iná pàtẹ́ńtà láyé bá ayọ̀ náà wọn bá tó bá ń gbèdérí ìfàjọ àìsíyàmà gbogbo sẹ́ni wá sí wájà àìnáàbò àbáhà máa ń kúrò. gbogbo sẹ́ dáadáa sí kéde bá ṣe ó ṣe dáadáa sókè rẹ̀ méjèèjì ó kọ́ fáwọn èèyàn ó ráwọn èèyàn ní ájú ìrìn ẹlẹ́yà fáwọn èèyàn ìsànú àwọn ọ̀rẹ́ òkúta ìsànú àwọn okó ìsànú àwọn aláìní gbogbo dáadáa sí kéde ó fi ọ̀n tọ́jú yá rẹ̀ dáadáa tọ́ tẹ̀lé o ọ̀n tọ́jú àwọn kó àmọ́ wájà ìdáàbò àbáhá oníwúlò fún ọ̀pẹ fọ́ Islam. kí ṣe fọ́ sọ ní kàdáàlì gẹ́gẹ́ bọ́ ṣe ṣe gbogbo tẹ́ bíbíà yìí àbóṣe ṣe ṣàṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ náà ni àmàlú àyì gbogbo kẹ́dà gbogbo tẹ́ bí ẹ bá ṣe gbogbo ọjọ́ tí wá ṣe ìlú ìbá ṣe ìpín ìbá ṣe pẹ̀lú àrùn sọ̀rọ̀ wà wà lọ́tọ́lá wọ́n lọ́ wọ́n máa lọ́wọ́ tọ́lá fi yípo yíra ẹ̀yọ́ tíra láti ìjẹ́ ìjẹ́kùjẹ́ra lẹ́kẹ̀. mọ́ni láti rí kò tẹ́ni tí ó fi ń pèsè síbi káàkiri sọ̀tàn tó jẹ́ ìbí lására wà wàlẹ́ àwọn àbí ẹ̀rọ sọ̀hábà. òun náà wọ́n sọ wá fi ń béèrè lọ́wọ́ àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn ẹni sọ pé wọ́n padà máa fi àjẹ mùsùlùmí láyé àbàtò kan pọ̀ wọ́n máa fi àjẹ mùsùlùmí lẹ́yìn tí wọ́n pẹ́ kò sí aláyẹ tó lè kojú wọn kò sí pọ̀ wọ́n wá tó wá òun tó wáyé wọ́n fi ọ̀nà pọ́n gẹ̀ẹ́ni ẹ̀rọ tó lẹ́nu ní sọ̀rọ̀ láwọn wọ́n èsì fún mẹ́ta náà tí wọ́n lọ sí kábà tí wọ́n lọ sí mọ́kà káfíń mọ́kà àwọn tèmi bọ́ wọ́n òun mi tòótọ́ ni wọ́n tún jáde <laughs> wọ́n tún jáde bẹ́ẹ̀ àwọn ọmọ ẹni bọ̀ ṣánàlá nígbà tí wọ́n gbọ́n gbókè tí wọ́n wo èrò láàrín láàrín ọwọ́ àti bọ́ọ̀lù ìyá mi gbogbo wa ń mú eré ọlọ́pìlẹ̀ mọ́rí ilé ẹ̀sọ́ yìí làwọn tó wọ́n bẹ́ ìgbé nígbà tó lópa àwọn ìyà jẹ́ àwọn mùsùlùmí àní àwọn bíbí hàlì lè fẹ́ ìlàtì náà sí àwọn ọmọ wà nábì ìyàwó ìyá wa tá ṣe àkẹrẹ ló ń kàní ṣe àkẹrẹ ló ń kàní àlébìdà ẹ̀ ní kí ló ń ka ìdí ó pàyà yìí pé ẹ̀ mọ̀ tẹ̀lé lánàá àwọn tí mo kí ń ṣe mùsùlùmí kí ló sọ wá lẹ tó yàgbá lóyún jẹmọ gbogbo àtàlàkù ti gba síkàlùkù dálẹ lórí gbogbo àtàlàkù àtàlàkù kékeré àtàlàkù ńláńlá àti kanáńtẹ́lẹ̀ ẹ̀dá kò kí ló bì kí ló bì àwọn àtàlàkù tó lè là ń sọ kí ló bì ìyá àwọn kírísítẹ́nì wọ́n ti fáwọn wọn tán nígbà nìkan nígbà dáadáa lọ́sílẹ̀ ẹ̀ṣin yóò wù wọ́n ti tàṣẹ́ àbíkọ́wé ọgbọ́n mi gbogbo ẹgbẹ́ ní pọ̀ sí ìjọ kan láyé wọn náà ti kéde yìí wọn náà ti dára wọn tó eléyìí lára wọn táwọn kíyèsí nìyẹn káwọn àwọn tí a mọ̀ mú ẹ̀sìn wa ní ọ̀dọ̀ wọn nítorí pé ọ̀rọ̀ wọn ní hajj òun náà nípa tí tó ń fa wàhálà ní àwùjọ káàkiri ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́kàlá nínú manhajú àwọn sálà annahayu an tafarru al-mazmur shar'an wa minhu at-tahassub bi kulli ashkali eléyìí wọ́n jẹ́ ọ̀pọ̀sí alákòóso àtọ̀ ìtàkùn sáré sí i. àwọn sábà wọ́n máa ń kọ̀ ní wọ́n pọ̀ nípa wọ́n ń pọ̀ fún wa kó níbi àtàkọ́wò káyapa. ká máa rò pé àwọn eléyìí kan ń pèsè sí káyapa ni. nínú mọ́nyájú sálábù pé wọ́n máa ń pèsè kó níbi ìyapa káà fún fẹ́rẹ̀ rẹ̀. àwọn sálábù máa ń pèsè ìyapa wo àtàkọ́wò àlùmọ̀tìmọ̀ ìyapa tí ò dá ní o ajẹ́ pé àwọn ìyapa tó ń bẹ tó ti kéde yìí ó dà torí pé tó lè yàtọ̀ eléyìí àwọn tí wọ́n pèpè lọ síbi ìyapa wà bí àwọn kàkàlẹ̀ kan wọ́n wá máa pèpè lọ sí wọ́n máa máa fún alẹ́ ẹ̀rí ibi àwọn ìyapa tó jẹ́ pé kò sí tó burú bẹ́ẹ̀ ń ṣẹ̀yà. àwọn ìyàpá kan bẹ jẹ́ pé yóò mọ tó kò sí tó burú bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn sálábìtà náà lónìí náà ìṣẹ̀lẹ̀ àwọn ọkùnrin náà. àwọn lágbàdo pẹ̀lú sálábìtà náà àwọn sálábìtà náà wà fún àmàlà àtàwọn tí wọ́n tẹ̀lé wọn ìṣẹ̀lẹ̀ tó fi tò nígbà ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní ìfún alápẹ̀rẹ̀. èrú ìyàpá báwọn lè ẹ́ kò sí tó burú mẹ́rù ṣẹ̀ríà àmọ́ ìyapa tí àwọn sálàfù táwọn pọ̀ òun nìkan tó pín àdúgbò yìí tí ò ṣe ká ló fẹ́ sọ̀kan bọ̀dẹ̀ yìí náà ń sọ èyí dábàrà má pèsè wá lé ní òun ò lè pín àdúgbò lẹ́gbẹ̀ẹ́ sáni ọba ti rà torí kókò pín àwọn ẹni àná àwọn àbá tí wọ́n ti lórí àbáta ń sọ yìí sọtẹ́lẹ̀ mọ́nà mú ayọ̀ mọ́nà tó mọ́ pẹ̀lú wàásù ilẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀fílẹ̀ ìtọ́jẹ́ ká fi tako òun máa ti rìn yìí òun máa ti tẹ̀. àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ràn ọ̀pọ̀ àbà lẹ́sẹ̀ lójú ayé àdébì gẹ́gẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ràn àwọn sọ́ọ́bà ló fẹ́ràn wọn tẹ́. Bàtọ́ fẹ́ràn wọn tẹ́ oko wa ó wà fẹ́ẹ̀tù wọn. Tẹ́ ń lọrí o, ó ní àmọ́ o, ó wá tètè lọ́gbà fún wọn. Ibi ìfìlọ yìí wọ́n ti wá yapa. Wọ́n ní àgbọ́yé oríṣiríṣi. Wọ́n ní láti sọ ìlẹ́yà ní Ìlà kí bẹ̀rẹ̀ ní ìṣòro ìbọn ànábì ìbílẹ̀ ti lọ yìí o ẹ rí pé ẹ kírun àlátàrí àti tẹ tẹ tẹ dáadé nínú àlátàrí tẹ rí pé ní ìgbé àwọn ìbànúkọ rẹ lọ yẹ lẹ́yìn yìí bẹ̀rẹ̀ tẹ káàkiri yìí o. ànábì ọ̀rẹ́ nìkan tẹ́ nìkan ìdí wọn á lọ́dọ̀ àti ní àwọn ẹ̀ka àwọn kíra àwọn eléyìí wọ́n wọ́n àti wọ́n dún wájú ànábì sallallahu alaihi wasallam ń sọ ni. ìwọ́n ti jọ ń sọ fún wọn ni wọ́n lè ní different understanding irú àwọn eléyìí òkú àdéhùn mọ́ àyàfi ká ní àwọn ọba dáa nìkan ló kù wọ́n lọ tàbí wọ́n lọ wọ́n gbìyànjú wọ́n lọ fún ìgbà káfí lọ wọ́n gbìyànjú àgbà tí wọ́n ojú ọ̀nà ní áfíìsì bá wọn. ẹnìkan bí ẹja tá sáré mo fẹ́ fà fún ẹyọ́ mẹ́rin ni àná bí lè jẹ́ nìkan dìde kò lè dáhà láti àfikóyan àmìrì bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́kọ́ àfikóyan àmìrì ó sì sọ fún ọ pé wọn bọ́ yápá àmìrì nínú àwọn nǹkan méjì yìí àníwọ̀n bọ́ọ̀lù sí kan bí abẹ́kọ̀ olùkọ́ ní bọ́ọ̀lù nígbà tó pé àwọn ọmọ sáàlù kan wà tó jẹ́ pé èyí ó yà pé yẹn lè yapa àmìrì bẹ́ẹ̀ ẹ̀ẹ́dà àwọn kan wà tó sọ pé nígbà tí àdéhù àdéhì àdéhùjá àtàdìde gbàtó gbé wọn dìde wọn wá débi kan àdúgbò wọn wá ní gbogbo yẹn wọn sẹ́ẹ̀kì àtẹ́gbó jù lọ àdéhì àbá rẹ̀ gbogbo wọn sẹ́ẹ̀kì gbogbo wọn sẹ́ẹ̀kì wọ́n sẹ́ẹ̀kì dé bóyá ẹ̀kọ́ náà ti wọ́n tó kọ́ náà ti wọ́n sáré tuntun ní sáré yá tuntun ní wàlẹ́ àwọn òbéèrè ìdíjẹ́ ìdíjẹ́ sọ̀tẹ̀lẹ̀ yóò ní wọ́n ní tọ̀ ẹ̀ẹ́dò gbogbo ẹ máa kó lóyún lọ́pọ̀ kan táà <laughs> ah, kó lóyún àwọn olè kó lọ́wọ́ wàláì èyí tó yà pàmí lò olùkọ́ ti gbọ́ orí ẹnu àtẹ́bí pé ẹni tó yẹ tán láti ìyá náà jẹ́ yàn fún àwa tí ọ náà ni

وعدم التكليف الأعمى olóṣèlú bí àkùnfin tayẹ fún ayé sí i àwọn ẹ̀jẹ̀ láwọn àfà àwọn ẹ̀jẹ̀ láwọn aṣíwájú alóòtọ́ àmọ́ kéèké tẹ̀lé àmọ́dù irú àwọn ẹ̀yà apá tí òsì tó burú ẹ̀ lẹ́yìn. bàtà àwọn sọ́ọ́bà wa ń lọ wọ́n á ti lójú ọ̀nà alábàáyé tó àwọn tó láwọn kala dárí yá yìí àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ́yìn ẹ yà pa ànábì ẹ gbọ́ tá ànábì wí ànábì là gbọ́rọ̀ fún wa látàrí àti tàbá débi tá à ń lọ. àwọn bíbí ọlọ́run yìí sọ̀rọ̀ báwọn ti fi àwọn àti ìtìhàd. àwọn tí wọ́n táwọn obìnrin ojú ọ̀nà tí ìtìhàd làwọn ṣe tá a sọ pé àwọn àdìsókè ń takò. lórí àdìsí àtẹ́bí yìí o ó kàn fẹ́ ká yára ní láti lọ́rùn. Òpé òun náà ni wọ́n sọ fún wa pé àgbọ̀dọ̀ ló wọ́n láre pé ẹ̀rù àmàlì iṣẹ́ tí tó ń lóore ìtúrú sẹ́kẹ̀ máa ń ṣe àsọ̀lá ìyàwó àlùbọ́síà kákírun nílé àdúgbò rẹ̀. Ó ti ṣe kájú ti dáa lọ yìí káàkó oúnjẹ lọ́kọjá ọlọ́run ní iná sọ láti àkáyà náà ẹ̀rẹ̀ àwọn àdìsí àwọn ayé àbáyé tó jọra báyìí kò ní fira wọn lẹ́tẹ̀ tí wọ́n fi ṣe ìdí hàrù pẹ̀lú àtẹ́gbà Muhammad sọ̀rọ̀ ọ̀sánlá eléyìí ni kò sí tó burú bẹ́ẹ̀ àwọn àdúgbò mi ta kù. àwọn àwọn fẹ́ àwọn kó dépò rẹ̀ nu wa òun tó sọ pé ẹ̀ka pé kò sí àwọn àkójẹ kọ̀ọ̀kan lílu táwọn bá ti fi ń bá dábàá àwọn àkókẹ́lẹ́ onígbà táwọn òde dáná ẹ̀mí dé. àwọn kan ní láti bẹ̀rù àgbẹ̀lẹ̀pá rẹ̀ á mo ti dìjà. Ibi wọn bẹ̀rẹ̀ pé àmínú ah, ah, mọ́tà pọ̀ sí ẹgbẹ́ ìjà fún ọmọ náà rí. Ibi eléyìí ò ní tí àpá rẹ̀ bá ṣe fásitì ah, wá kan. Tọ́ba bí náà pátápátá mi ti yá òjọ́ lórí èmi o. Fọwọ́n nígbà náà ní tẹ̀sí àpá aláàpá. Ilé náà pè ní àtìsàkìlì àhàn. Ẹ̀ẹ́dẹ̀mọ̀ bá ti ṣe é lé ní àwọn àtúntò mi lé o ìtẹ̀lé abọ́jú ẹ̀ lórí ìpínlẹ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́la fi ìtẹ̀lé abọ́jú ni tó bá kọ́ sákọ́ ẹnu àbá mi gẹ́gẹ́ bí ti tó bá fi sákọ́ àbá rẹ̀ yóò yarí kanlẹ̀ ní ẹ̀ ń gbà pé àbá rẹ̀ ni wọ́n ti wọlé lọ yóò yarí kanlẹ̀ ní ẹ̀mẹ́tí wọ́n ti bá tọ́ yìí àṣẹ àṣẹ ẹ̀rẹ́dàdé ó lè sàtìdé àgbà ní ẹ̀rọ àwọn ọmọ mi kì í àwọn náà wọ́n gbà pé àwọn lè sàtìdé ìwọ́n lè wọ́n sáré wọ́n ti bẹ̀ wọ́n yá para wọn. àti wọ́n lẹ̀ ń lọ wọ́n lọ irú àwọn ẹ̀yà bàbá yìí ti sọ tó burú bẹ́ẹ̀ lórí àgbóyé ti sọ tó burú bẹ́ẹ̀ nínú ìyá ló mọ̀ ẹ wá wọlé sí i làtọ́jọ́ kan ní bàbá Muhammad ọ̀la ọ̀sánlá wọn á sọ̀rọ̀ ìlú sẹ́yìn tí lànà mi alẹ́ mi gbogbo wọn náírà yìí. tí wọ́n wà á dé lónìí náà ní ẹ̀yìn ẹ̀yìn ọ̀sán lọ́kọ̀ọ́rẹ́ ẹ̀rọ ṣe pé àwọn kan ti sọ̀rọ̀ yẹn lórí pé táwọn afábá ní ìyapa pé ẹyọ kan gan ní ẹyọ kan so ní ó kọ̀rẹ́ di o afálẹ̀ ya pẹ́ lọ́tọ́ o àbí ọ̀sẹ̀ lọ́rẹ́ ẹ̀ láti ti wù yìí ti wù yìí wọ̀nyí sílẹ̀ yóò mọ̀ lọ́rọ̀ ní ọba ti fà tiwa tẹ́lẹ̀ rẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ nínú àwọn ọgbọ́n tí jàbàtà ló dé kọ́ ìrántí ẹnu nǹkan lọ́ba ìta náà ìta lọ́ba ìta náà ẹ̀sìn tó rẹ́ẹ̀sì nǹkan tó lọ́ba lórí dára ìta wá ni. ini ni bẹ́ẹ̀ ìdí lọ́wọ́ sọ wípé pé òun òun ráìsì. Ìyapa méjì Ia ti wà níbi ìpele ìpele ìpele mẹ́ta. Èyí táwọn ìta méjì ni àbá Ini náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjẹ́ mọ̀ èdè títọ̀ èdè kì ini? Èyí tẹ́ lọ pé àti ká èdè láyé náà sáré ní ìlú bẹ́ẹ̀ wàhálà ìyapa ní ìlú wa gbàdúrà lọ́wọ́ àgbẹ̀bà Muhammad ọ̀hún àwọn àìwàsá sáré mi sọ̀rọ̀ alẹ́ mi lára pé bí èdè wọn apapọ̀ sunna wọn apapọ̀ sunna tó rú àwọn ìyapa báyìí wọn ni ìyá àtàkọ́wé wo lórí wọn tó òsì tó burú bẹ́ẹ̀ eléyìí ò fà lùmọ̀ kéèké ìyapa ti bẹ ní kìí ṣe ti bẹ láàrin àwọn lálùsọ àwọn ìtújú ilé ìjábá àpẹẹrẹ ní kìí ṣe ti bẹ láàrin àwọn ọwọ́rìn lálùsọ ilé ìjábá àpẹẹrẹ ní bẹ́ẹ̀ náà ni pàtàkì sọ̀rọ̀ láwọn àríwá sánlá tó tún kò láyé tọ́ǹtàn báyìí náà kò yẹ kògbò láti máa láti máa tẹ̀lé lórí adáwọn sọ̀hábà tó tẹ̀ lójú wọn tó fi di tó ń bá ní bí náà ń tẹ̀lẹ̀ tó fi dòní gbọ́ náà ń tẹ̀lẹ̀ ẹ máa wọn sáré mú ní ìdáyà ẹ wá afọ alábàdàn ọ̀gbọ̀n kan. afọ alibani afọ abinibá wọ́n yẹ bọ́mọ̀ àtúkàn náà kọ́dà wọ́n yẹ tẹ́lẹ̀tẹ̀ kan náà ìyẹn lè má jọ wọn tó tó tẹ́lẹ̀tẹ̀ kan. yorùbá yorùbá máa jẹ ìwọ ni pé ìwọ ló lọ sí wáyé wọn láti lọ yorùbá yorùbá. afọ alibani ọ̀tún àti afọ abinibá ọ̀tún ọ̀tún wọ́n yẹ tẹ́lẹ̀tẹ̀ kan náà lárúbáwá ni tìbá èbó ni alàlùbá lọ ìfọwọ́ ọ̀tàrà wọ́n ti mọ ní apá lórí àwọn ọ̀tá ìlú báyìí kò sì sí àyẹ̀tà àwọn méjì lẹ́lẹ́. agbájọ ní iye mọ ó ti bìlúbáàsì síbi ọ̀rọ̀ ẹ̀ bìlúbáàsì ò ní mọ iye gbéra àdìsí alùbáàsì sọ ó ní àlàáfíà sẹ́fẹ̀ ìyá pa rẹ̀ tó pọ̀ mọ́ bọ̀tẹ́ ẹ̀ lé rí èsù bí láyéláyé wọ́n fẹ́ kó di alùsùn náà àbí tó fẹ́ sábò sí nìkan ló kù ní wọn kó fi nínú pé sí sẹ́míà wọ́n fẹ́ sábò nínú wọ́n sọ fún sí aláàbá ìdílébè yìí lẹ́kọ́ yẹn tó dà lókù afáwọn àgbàdo ìgbà òtàlà níbi ọ̀rọ̀ pé sábà kò lè lò kó lò sábà tán ọwọ́ wa níbo ni ó wà tí a jọ kalẹ̀ ní àbádà ọ̀sáyà nínú àwọn lẹ́yìn ìyapa ni ìyapa tí àwọn báyìí kìí ṣe ìyapa tó kí ìsìlámù farama kìí ṣe ìyapa tó wà lùmú mọ́ ìyapa lórí ìhàbù ni. agbálẹ́ ní àdáwọlẹ̀ àdáwọlẹ̀. ìgbà tí rọ àdáwọlẹ ẹ̀kọ́ ọtáyà àwọn méjèèjì àti ìtọ́nà ti wúlò àwọn ní irú tí a wọlé ọ̀pọ̀tọ̀ ní àti ìtọ́nà kí wọ́n wá nígbà náà pé àbá àtúnyẹ tí kí òfin mọ́tálásí fún òfin tèrè wọ́n wá rẹ̀ nìkan kó má ṣe kí ló jẹ́ ẹ̀pá ìbọn òní ọ̀fẹ́ kọ́fẹ́ láàrin òmùrọ̀ ọ̀fẹ́ kọ́fẹ́ ló fẹ́ kọ́kọ́ láti kó máa ń ṣe tó ń gbọ́ inú bí ẹ̀sìn ní níbi tí náà mọ́. èmi yìí ò ní tó wá sí láti inú ọdún tó wá sáà nínú fún tó ń lọ ọdún tó ti lọ bẹ̀. kí ló mọ jẹ́ lóòótọ́ ọ̀pọ̀ nínú ìyọ́ amẹ́yìn kan ti yá papọ̀ sí mi tó lè tó lè múyàn tó lè múyàn sí so now bí ká ti lọ pé dáhùn ẹ̀dá àwọn sára wọ́n máa ń pọ̀ wọ́n máa ń pọ̀ a wa nípa ìjàpáàbò bí a mùsùlùmí àbọ̀rọ̀ ya para wa o wọ́n lè máa ta sí gbogbo tó bá jẹ́ ẹgbẹ́ wọ́n á tóbi lọ síbi ìdúnmọ́ ẹgbó ìtìlá ìjọba ọlọ́run ìjọba ọlọ́run adébíyá níjọ ìsù a sì níjọba ọlọ́run. هناك حزب الله وهناك حزب الشيطان àwọn ọba ìjọ nílé yìí ìjọ tọ́lọ́ nílé yìí ìjọ nílé yìí ìjọ èṣù ni owó ti bẹ̀rẹ̀ kẹta ẹ́ ìjọ ọ̀nà ti fi lọ́kùnkù pẹ̀pẹ́ máa ti wọ́ ẹlẹ́ kẹta pé ní máa ó lẹ́fẹ́ ṣe tó àbí ẹ kó ṣe tán méjì tó gbọ̀rọ̀ wà lóhùn bí ẹ bá tẹ́lẹ̀ kẹ̀kẹ́ mẹ inú ọmọ jẹun ee ẹni múná bí kí nùnú tọ múná bí kí àti kàbíyú náà wọ́n yọ lọ ìkàrà ní ẹni tẹ́lẹ̀ múná fẹ́kí ẹ iná mọ́ha jẹ́ ẹ̀rọ múná fẹ́kí wọ́n lè kàbíyí ìjà hàn náà jẹ̀mí à àti múná bí kí àti kàbíyí ọlọ́wọ́ wọn ti bẹ̀rẹ̀ náà gbogbo hezbo tó bá ti yàtọ̀ sí hezbo àtàlàfi yìí wọ́n ti ti tẹ̀sọ̀ ìtàn ìgbé èsì tó bá ti yàtọ̀ sí tó ìdá ìta gbìyànjú agbóyè mọ́ṣáájú àwọn sálà nígbà àwọn sọ̀hábà ẹlẹ́kẹ̀ẹ́rìnlá nínú àwọn mẹ́tàdì àwọn sálà òun ni wàhálù náà ìdíkà wà tó tilẹ̀ ti sọ ní ìhà ìfáàní sálà ti. àwọn alùsùn náà àwọn sálà fún wọn ti wá àti báwọn èèyàn pẹ̀lú kẹhàn àti àdéhùn tí wọ́n lára àbíyá wọn ò ní lo àdéhùn tí wọ́n lára àbíyá wọn ti wá àdéhùn ìfàdọ́lì àmàlì àfọ́nlẹ̀ àmàlì kò sí tó kan tẹ̀sí ti gbé ìtàn ti àti wọn pọ̀ bá kíra àti àti tó tí ẹ tàbí àlẹ́ ló pọ̀ gẹ́gẹ́ mọ́tò tó pọ̀ ìfàdọ́lì àmàlì èyí ti jẹ́ wọn bá bẹ̀ wá tó kàn wọn. Tòní tẹ́ bá ń ta lọ sẹ́kùlì wọ́n máa ní ah, kò gbẹ́nu àwọn káwọn ẹ̀rọ ọ̀dọ́ nìkan lẹ̀ ìgbà dé lónìí kí ẹ̀rọ náà bí àwọn bàbá ta náà. Ah, àárọ̀ àdébìkò ah, àárọ̀ àkọ́kọ́ àdébì ilẹ̀ ìtumọ̀ pé àti ti dọ̀ ẹ̀kú ni pé bá àdébì ò sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ò lọ́dọ̀ àdébì kò dá ibà àdébì ò sọ ọ̀rọ̀ yìí tó kó lẹ́nu tọ́rẹ́ ti wà sáwọn èèyàn àmọ̀ ìdá àti sóńdà yìí káwa ti tún káwa ti tún náà káwa pẹ̀lú àgbọ̀yé àwọn sálà àwọn àwọn sọ̀hábà tó bá kàn bí àlejò àwọn mùsùlùmí mi àlejò wọn ìgbọ́n mùsùlùmí mi ni pé ká kó sọ̀rọ̀ àwọn àfa ní ìwé iná kọ̀ọ̀kan náà sí àbí iná kọ̀ọ̀kan kí nìyí pẹ̀lú ṣẹ́ẹ̀ àlejò lábàá fi dáhùn ó sàmọ́ ó sàjẹ́ pé nǹkan sọ à ń fi àwọn àwọn ọ̀rọ̀ àfáà yìí á fi jẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run àtọ́tání àtọ̀rọ̀ àjọba Muhammad ọ̀pọ̀ àtọ́gbà tí ó gbé àwọn ẹlẹ́mọ́ sí àwọn àbá àdúrà gbọ́yà ẹ̀. ìyẹn kan pariwo pé kìí dáàbò àti ìṣẹ̀lẹ̀ pariwo náà èyí náà ń kóde àwọn àbá à ń kóde àbá àkójọ tó burú bẹ́ẹ̀. nígbà tí kóde àwọn àbá ni pé káyọ̀ pé ní káà ń sọ yìí bá a ti sọ fún yìí bá a ti dúpẹ́ bá a ti gbọ́ yé yìí báwọn kan ti gbọ́ yé rè àwọn àfa ní fọkànbalẹ̀ sí àfa làwọn léyìí àwọn náà kọ ilẹ̀ àwọn náà kọ ilẹ̀ àwọn náà kọ ilẹ̀ so káyọ̀ tẹ̀ta àwọn tí a kò dáa káwọn tó ti wà ní fún àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn kan kákàkálẹ̀ yìí òun náà ni mọ́níhàjú àti sálà ìlànà àwọn sálà mo sọ fún wa pé ẹni bá ti pẹ̀lẹ̀ ní hàlì súnà ní hàlì súnà lọ hàlì súnà ní hàlì súnà kò sí àwọn mọ̀lẹ́bí jù yìí òun láwọn tí ó sùn ẹ̀yìn ẹ̀dẹ́ ní ẹ̀wù bó ti ti dáwà rẹ̀ ẹ̀wù ti ti pẹ̀lú àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a ti parí abala ilé ààbọ̀ síbi gbèsè ẹni tó kù lábẹ́ rẹ̀. níbàyí ọ̀dì amẹ́kọ̀ọ́ títí yóò ní kan sí pẹ̀lú àwọn tó ti dá àtàwà táàmọ́ wà sí àwọn àpá àwọn tó ti wà sí tọ́pá rẹ̀ lẹ́sìn eléyìí ò pé bóyá àwọn tá a ti yìí sí oríwájú aláwọ̀ lábára sọ̀rọ̀ gbogbo àwọn láwọn sọ pátápátá. àti gbogbo àwọn tó ń gbọ́ wà sí àwọn àpá gbogbo àpapọ̀ rẹ̀ ti wà sí. Kí ni àwọn dáàbò tí a rí yá kí lọ bá ti hàn wọ̀ tààrà? Àwọn kẹta gbọdọ̀ máa ń lọ́wọ́ rẹ̀ ìdí dáwà. Kó má bàa ti ṣe dáadáa tí ń ṣe tó ti ṣe dáadáa yìí olúmọ̀ àfàyà fún ọjà ìṣẹ̀yàmọ̀ eléyìí gbogbo àpapọ̀ tó bá wí o gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wà sí àwọn àpá pátá àtàkùn súnà àtàkùn mídíà àtàkùn àti ní àtàkùn ń gbọ́ ọ̀ràn àwọn gangan. àwọn ibi tí àwọn náà ṣe dáwà bí táwọn ti ní problem táwọn bá fi ní problem èyí tó súnmọ́ ni pé àwọn tó máa ń gbọ́rọ̀ wọn àwọn tó ní problem gbogbo wàhálà ti ṣẹlẹ̀ láwùjọ lónìí àwọn náà ń dálẹ̀ wàhálà tó ti gbé mùsùlùmí àti mùsùlùmí kọ́dà afẹ́ni máa ń gbébọn ojú ara wa àbá àtúntà nílẹ̀ ti jẹ̀mọ́ tí mùsùlùmí sọ pé ẹ̀jẹ̀ mùsùlùmí ọmọ ìyá àwọn ó ti gbọ́ fún fún wọn dálẹ̀ ẹ̀dá kan tó lálàá lórí ó sì wà dáka àwọn kan bẹ́ẹ̀ pé bóun bá ti ka èèyàn fọ́nà kó ṣe mùsùlùmí tí o bá ti sílé ìlànà tòun òun gbalaga lọ́dọ̀ náà wá ní. ẹni yìí ò lálàárì bóun ló ti ní irú ìròrí báyìí jẹ̀ náà wá sí ẹnìkan ní gbọ́. torí ìtàlẹ́ sọ yìí oní oúnjẹ ìjánu fáwọn tó hàn. àwọn tó ń bẹ sẹ́fẹ́ kódà láàrin àwọn àtàkùn ìtàkùnra tó ń sún náà tí wọ́n dá pọ́blẹ́mù lẹ̀ káwọn olùkọ́ ìpè pọ̀ kò yẹ kó dá wà lálẹ́ àmọ́ ìgbà tí ni pé àwọn tí wọ́n ń pèsè kẹsẹ̀ wọ́n ti ní pọ́blẹ́mù òun làwọn táwọn ń gbọ́ wọn náà fi ní pọ́blẹ́mù fún gbogbo àwọn jọ̀rán lápapọ̀ wọ́n ní sẹ́lẹ̀ fi yí náà kọ́ ọ̀sán. fún àwọn olúwa obìnrin wa lápapọ̀ lọ́rọ̀ tá a fẹ́ sọ yìí àmọ́ ó máa jẹ́ ìṣà gbogbo àwọn tó máa ń gbé ní ojú ọ̀nà sálà. alákọ̀ọ́kọ́ ń sọ̀rọ̀ àǹfààní tí wọ́n sọ èyí pé mo sọ ọ́ ìyànsí àwọn àǹfààní àǹkà ẹni ẹ̀rọ ti àwọn èèyàn sí rẹ̀ ó bẹ̀rù ọ̀nà ọ̀bàdàn. wọlé àlà ẹgbẹ́ bí àwọn èèyàn kó bẹ̀rù ní kọ́kọ́ àti ní ó wọ rẹ̀ wò ìbẹ̀rù náà bá wò sí lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń lónìí kò síbẹ̀ ọlọ́run bá wò àìsíbẹ̀rọ ọlọ́run ọba gẹ́gẹ́ ó wà lára àwọn tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ànẹ́bì sọ́wọ́n mi nípa ọmọ ànẹ́bì mi náà ló fi tapọ̀. ẹ wá àwọn ìwà dààmú àwọn tó ń bọ́ wa dààmú kò síbẹ̀ wọn wà wọ́n ni kò lọ́kàn tiẹ̀ lọ́kàn tiẹ̀ tó mọ̀ pé ẹ̀yìn yòó aṣọ di competition. tí o bá ti síbẹ̀ wọn wọn bá dáwọ́ àwa lórí competition níwọ̀n ní pé níwọ̀n tó ní kò rí ọ̀nà tí wàá tó ní ìsọmọ ẹni tó jù wá lọ́mọ ní ojú ẹ̀mọ́ o ẹni tó jù wá lọ ní wọn lọ́wọ́ sọmọ o sáré pọ̀ àdébà Muhammad sọ̀tún àwọn àlùfẹ́ gbogbo ẹni máa ń kí àwọn ẹ̀sìn ọ̀sán ọba ó jẹ́ ọ̀sán ọba dáadáa tí o bá bẹ̀rù ọlọ́run ọba wà ní àìlè àdéhùn yóò ti àbábọ̀ láti fi àmọ́ ṣètọ́n ó lè mú àwọn àpá látàbí wọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wọ ẹni tó tọrọ fún yóò rí olùkókó ní ẹ̀rù àwọn àpá wọn ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́ bá nígbà tí wọn lọ bá tẹ̀lé ó ní àwọn àpá wọn dàbí ẹni ọkọ̀ tó ní wá bọ́n tí àpá bá gbé wàhálà ti tẹ̀ láàrin wọn kò sí ọgbọ́n tá a fẹ́ dá àwọn tí wọ́n bẹ láwùjọ ní wọ́n ti ní pọ́blẹ́mù àwọn afáwọ́ àwọn kan wọ̀ náà wọ́n ti ká àwọn àdìjẹ́ náà ó ṣe ti pé pé àwọn kan níwà lójú ọ̀nà náà wọn táà bá tẹ́lẹ̀ yìí náà kan wọ́n fi. ìpín kejì ìpín kẹta ìpín kejì ìpín kejì yóò láwọn ẹ̀ tó tẹ̀lé àdúgbò lé ní. yóò kún tọ́kọ̀. ìpín kejì yóò láwọn èèyàn tí ó gbọ́ pé sàfáì náà lọ àwọn ará ìsìn ó lọ́dọ̀ nínú yìí ó tó kún tọ́kọ̀. ìkànnì wọn kọ̀ ìyàwó ìtumọ̀ àdìsẹ́ náà ó ṣe náà fà bẹ́ẹ̀ wọ́n pé ẹni bá fi lè gbọ́ wà sí àpá tí wà sí àpá yìí ló wá ń sọ ẹni ẹ̀rọ àdìsẹ́ náà ti ń ga dáadáa lórí ẹ̀ àbámọ́ pé bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ náà ìdàkejì náà àkókò bẹ́ẹ̀ òun náà bá tó ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba lórí dáhùn rẹ̀ bẹ́ẹ̀ bá sọ àwọn ọ̀rọ̀ àkókò àwọn ìgbésẹ̀ kan táwọn ẹ̀ máa ń pàṣẹ ìsìn rẹ̀ pé kí ní ìyá ti ṣe ni síbẹ̀ wọn bá bẹ́ẹ̀ lọ́tọ́ ó yẹ kó kú kó bá dájò fún láàrún láàrún àtọ́mọ̀ bá kó tún yẹ wò. àmọ́ pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló ti sọ ó ti sọ́run ìjọ máa fi ti fẹ́ǹtì tó sọ́run ni lókè tó wá òní máa wá pé àkókò wà fún àkókò tó sọ ìdàkejì tèmi sọ. tí ẹ bá máa ń ṣe bẹ́ẹ̀ wàláì ó súnmọ́ ó ṣe kí tó jáde tó tọ̀wọ̀ àmọ́ àìsí bẹ́ẹ̀ ọmọ ọba ètò kọ́mọ̀ á ti wá sọ ìyapa ti wa lára àwọn tó lẹ́pẹ́ lára àwọn sọ̀hábà á ní pé ìyapa tí ò já wa lálẹ́ ni àwa ti wá sọ dógún àti wá padà wọn ni wọn la gbogbo àwọn bá náà sọ wọn bàbá wọn yẹn sọ́bẹ̀ ọmọ ọba o ṣé bá ti àwọn ẹ̀wọ̀n náà ọlọ́run bí yín o bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kan lónìí tó bá pàṣẹ ìdíje ọ̀sẹ̀ wọn yóò mọ̀ níbẹ̀ ẹ lọ́rùn ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ti mọ́ tí ó bá fún àrùn ti ẹ̀rí tí ó tún apá ti fi ẹ̀ gbọ́mi ní ìjọba apáṣẹ òsán àfáàní àti òkò ọ̀lẹ́. Àníbà Mùsùlùmí ọlọ́run àlùbà sọ́lá ẹnì kan bá ogun ó ń tẹ́tí tí o bá kú lókun yìí ṣé wà ní gbẹ́ndà àti tí o dọ̀ ọwọ́ rẹ̀ ọwọ́ àti ti sọ o ti fàtó wa ní tètè tó náà mọ̀ lọ tó mọ̀ lásìkò rẹ̀ tó fẹ́ràn tó máa ti rí nǹkan bí àtàlẹ́ ìjọba sáàdìdì àyẹ̀bí ṣe fàtó àwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ní ìmọ̀ tó mọ̀ lásìkò yẹn pé bẹ́ẹ̀ bá kú lójú ogun ẹ̀sìn yóò rí nìyí tó wà ní gbẹ́ndà nítorí pé gbogbo táàbí wọn ń sọ ni wọ́n ń sọ fún ní ìtẹ̀lẹ́rì nǹkan mi ò tẹ̀lé tẹ́lẹ̀ ànábì ó ti ṣe tán lọ́gbọ́n ó tẹ̀lé wá rántẹ́ sí pépà ńkọ́ owó ó yàtọ̀ sí èyí tá a sọ fún ọ ní ọjọ́ wo ànábì ló fún ọ lọ pé wà ní tẹ́tẹ́ alẹ́ ìbá ta fún ọmọ ọmọ lọ àti àtìkiri ìlú wa dé bó ti fi dédé òun lọ lọ́wọ́ lọ́sàn-án sọ̀rọ̀ lọ́wọ́ àti ẹni tó kọjá nù ìmọ̀ nǹkan mi tí o bá jẹ́ gbèsè ẹsẹ̀kẹsẹ̀ lànàbí ti arákùnrin padà ẹsẹ̀kẹsẹ̀ lànàbí ti arákùnrin padà ó ní sọ wílẹ̀ kan tó wí kakọ́ ó béèrè ẹ béèrè ó ti béèrè ànábì wa fi bẹ́ẹ̀ ni wọ́n wà ní sẹ́ńtà lópin ìgbà tí ọba jẹ́ gbèsè ó ní padà ní ìpadà kó o máa rò pé ṣé ìgbà náà ká ìtẹ́lẹ̀. òun ló fi jẹ́ pé tí nǹkan kan bá tẹ̀lẹ̀ láàrin àwọn tí wọ́n ń gbé yòókù tí wọ́n ń pe àwọn ẹ̀kẹ́ sìn lórí ọ̀rọ̀ kan tí pàǹpà dé tí wọ́n tó fi sáàdì tètè léyìí. ilé ìjọba ti wọ́n wọ́n kó kọ́tà tó léyìí tẹ bá délé tẹ tó fẹ́ fún ọ̀rọ̀ yẹ̀wò máa wá ń tó bá ṣáìsẹ̀ ti yẹ̀wò. àlùmọ́ọ̀mù ṣáfihàn ìwọ̀n lọ́wọ́ tààlà ìmọ̀mù ṣáfìrí ó ní tèmi àti àfà kan tá a máa ń ṣe pàǹpá bí ẹ̀sìn wọ̀gáyì ìmọ̀mù ṣáfìrí pé ní máa ń wù mí kó jẹ́ pé orin púpọ̀ lọ́ba mi pé pé ẹni tó padà rí òdodo mú jáde kó jẹ́ pé ẹnì kejì ọ̀rọ̀ ọ̀rọ̀ ti jáde ẹ̀ gbọ́rọ̀ yé tí àwọn tí àwọn dáwà làwọn dùn á dùn lónìí táyì ń ṣe bẹ́ẹ̀ nígbà tí wàá tẹ́ni kejì rẹ sẹ́jọ́ ń pa ọ̀rọ̀ papọ̀ bẹ́bẹ́lẹ́ ló dáa tí wọ́n wá nínú ọkàn rẹ pé ẹnì kejì mi sáà jọ ń pa ọ̀rọ̀ yìí pé pé òun gẹ́gẹ́ ni ó rí ẹ̀rí wá tẹ́lẹ̀ yóò gbọ́ lábà mi ṣé ó bòde pẹ́lẹ̀ ẹ wo obìnrin ọlọ́run bá láàrin apá yìí àwọn òwérò yóò ní ọ̀pọ̀lọpọ̀ apá yìí òní wá alọ́pọ̀ ní alùpọ̀ tèmi kọ́lá kò kọ́ ọmọ ilé àwọn ẹlòmíì sẹ́yìn títí alùpọ̀ ẹlòmíì wọn àti àwọn àfáàrí èyí ti wá àdìsí ni tọrọ àfáàrí ní ká tí wọn bá tó hàn. àkọ́kọ́ orin tẹ́ tẹ́ kọ́kọ́ ipá fẹ́ mú lọ́wọ́ gbogbo náà lọ́wọ́ fẹ́ máa ṣe dáwà ọ̀la ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba dáadáa kó bẹ̀rẹ̀ ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba. tí o bá ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba yóò sọ àwọn àlùmọ́ bí wọ́n á wọ́n ní ìbẹ̀rù ọlọ́run ọba àtàyọ̀ tàbẹ́mọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ béèrè wọ́n pèrè ó ti wá di àtà ìgbọ́n máa ní bí làádìrì làádìrì àní ìmọ̀ ìjẹ́ ọ̀sọ̀ yìí náà àgbàfàrà ìmọ̀ yìí náà ní ìmọ̀mọ́ ìdáhùn yọ sọ pé kó o bí ẹnìkan dá kó o bí ẹnìkan dá lórí tó ti fásuwá wọ́n mọ́lì wọ́n mọ́lì ti gbẹ̀dì náà tí mo máa ń fi ìgbẹ́ ní màdínà ẹni kò tó bẹ̀rù fatuwa ẹ gbọ́ tí sọ yẹn wọn ò ẹkọ òbí ẹni kẹta kí wọ́n béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ kó wá fèsì rẹ̀ tí mo máa ń fi ìgbẹ́ ní títí bẹ̀rù màdínà tó wọ́n fún àpá àti ìdí wọn pàdé yìí. <laughs> Eh? Gbogbo pátá ló wà sí nínú àwọn ọmọ òun èkó tó sọ lókè bàrí ìmọ̀ bá ní sọ́wọ́ fún ní àwọn bàrí dàrí ìbẹ̀rẹ̀ kú. làhádìrì làhádìrì làhádìrì wọn bá ìbẹ̀rẹ̀ ọmọ ọ̀pá ní ìbọn. ìbẹ̀rẹ̀ ọmọ parí sára àpá tó bá ti béèrè lọ́wọ́ rẹ̀ tó ti làhádìrì. torí ìbẹ̀rẹ̀ ọmọ pé tí bá lọ sọ nǹkan tí mo ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ lórí orí rẹ̀ káyẹ bá ń lo ẹ̀tẹ́ rẹ̀ ọ̀rọ̀ gbogbo tó bá lè ṣíkì yẹn sí náà kéèyàn bẹ̀rù wọn kò sílẹ̀ wọn náà fẹ́ bẹ̀rù wọn bá jẹ mẹ́ba kìí ṣe pé bẹ̀rẹ̀ náà pé ojú kó wà gbogbo náà tó ṣe bá ṣe èèyàn sọ ó lè sọ̀rọ̀ lọ́mọ náà kéèyàn máa ta fún òun náà ní làádì tó bí bá ṣe pápá rẹ̀ tó wà lọ sí ètò ìbálò ẹ̀ lọ́tọ́. lọ́mọ ní kíta ń sọ yìí òun ló kọ síra ó wọn ẹgbẹ́ wá jẹ́ aláṣẹ mùsùlùmí àsìkò náà ni wọ́n sọ pé síra tí mo máa ń kíkọ òun ni kó máa jẹ́ lágbègbè kọ̀ọ̀hán àtọ̀rọ̀ tó kíra mi mọ́sára ní tẹ́ẹ̀tì tábà ti lo Quran eré ìdá súnmọ̀ táwọn lò ní gbogbo súnmọ̀ náà yẹba fún ọdí táwọn ní gbogbo olú ayé tó lọ́wọ́ abẹ́ ìjọba lòrò lẹ́yìn ìdá wà àlùmọ́ mọ́lẹ̀ ìfọ̀mọ́ ọlọ́run tààlà ó dá ọgbẹ́fẹ́ ìjàdá mi jẹ́ èmi ò fẹ́ ọmọ nínà nígbà tábẹ́rì ti kú àwọn bàbá ti fọ́nká wọ́n ti fọ́nká lù àti ìdí ní nǹkan ẹgbẹ́ kò sí lọ́rọ̀ àwọn àfa àtẹ́yìn bá mọ̀ sílẹ̀ àwọn àfa àtàmùlò wa ìtọ́ sọ pé ọ̀rọ̀ àtẹ́yìn ti bẹ́ẹ̀ sàmùlò ìkówó ìkọ́wọ́ lọ́wọ́ tó sọ lọ́wọ́ àwọn ilé ìgbẹ́ bí sọ̀rọ̀ lọ́wọ́ ìtọ́ sọ ni pé ọ̀rọ̀ àtẹ́yìn ti bẹ́ẹ̀ sàmùlò ó kó sí ohun gbàgbẹ́nu tí mo mọ ìgbà gbàǹjọ náà ó túnmọ́ pé gbogbo tí a jẹ́ sí láti tàbí lórí sábà bí ẹ̀ orí gbogbo ẹ̀ kí lẹ́ nìyẹn kí ló túnmọ́ pé kí níbi ọ̀rọ̀ yìí ṣe nígbà tó kọ́ ni ìbẹ̀rẹ̀ náà wà mú ẹ wá bàbá bá lónìí bàbá bá kọ sí àlónìí yé ibi tọ́rùn mi kọ́ lọ́wọ́ sọ pé kí àfáà yìí ká máa lò pé ká máa lò ní gbogbo lábọ́ ti sọ̀rọ̀ islamic law ní nàìjíríà oníkọ́mọ́ mi ó wá ní àtìrà yóò wọ́n tẹ̀ ẹ̀rọ àpótò ìṣẹ́ tó lé sẹ́lẹ̀ tẹ̀ ẹ̀mọ́ tó ti fi o àwọn mí ń bẹ tẹ́ pé ṣé mi ò kó sínú tí wọ́n kó sínú ẹ̀mọ́ tó ti fi o ẹ̀rọ àpótò àwọn ọ̀sán tuntun ayà yìí. lórí ìjọba ìpàkó lọ́pẹ́pẹ́ àyẹ̀fẹ́ta ló lé ní ojú kòkòtò tẹ́lẹ̀ yẹn tó lórí á ọ̀sá mi yọ ó sọ sáì láti àwọn ọmọ ọmọ rẹ̀ yóò sọ àwọn ọmọ rẹ̀ ọmọ lábájẹ́ mọ́ lọ́wọ́ ọ̀tá mi ni o lọ́wọ́ ní ìfọ̀fẹ́ ní hami kí ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ mọ̀ ní ìlà fún wa yìí kí ti tàbí ní tàbí ọmọ ìbẹ̀ ọmọ wà lákọ́kọ́ síbẹ̀ ọmọ wa ti tàbí ọ̀sá ẹ̀ tí ó bẹ́ẹ̀ wà ìkọ́ pọ́lẹ̀mù tẹ̀lé láwùjọ náà kìí sáwùjọ nàìjíríà ìtàlá ń sọ kìí ṣe sí tẹ̀lé ìbá ìtàlá ń sọ ibi kíbi ló ọ̀dọ̀ àwọn afáàlì tí ó wá ọ̀dọ̀ àwọn afáàlì tí ó wá náà bá bẹ̀rẹ̀ lọ òní ti bá náà bá àwọn táà ń gbọ́rọ̀ àfáà náà á nà bẹ̀rẹ̀ lọ wọ́n bá òun ò fẹ́ gbọ́ pé nínú ni kọ́dà ó fi máa panú lé mọ́jálà fún ọ panú wá ní àkọ́dà lábáyà náà sọ́kọ́ ibẹ̀ yẹn lọ́dọ̀ tó dùn bẹ́ẹ̀ lọ́rẹ̀ kọ́dà mo bá tẹ́ ẹni bẹ́ẹ̀ títà náà ti fúnra kò síbi ọ̀rọ̀ ọ̀dọ̀ wa náà. àwa náà lónìí eré àwọn àbá àfíngbára wa ni ẹlòmíì tó fi tó tó gbùdù sínú. kọ́dà ẹlòmíì kúndé pé ó lè ẹrù táwọn àbá jòkó mi kan náà ti sọ̀rọ̀ yìí

ẹ wá mú tó ti gbàtíríà yìí ẹ ilé ìdí sàtàkò fún ẹ wá mú èyí ká títí di ọdún kan náà tó máa lọ ẹ̀dẹ̀ hmm, ó pọ̀ fún àwọn àfàbẹ́ ìdílé ò lè rí nínú àwọn méjì tó síra wọn àwọn tó bá ń rí àwọn òrò pé bí kan ni wọ́n jọ wà ní wàláyé nígbà náà fẹ́ ààrùn àdìmọ̀ ìlú ọ̀fẹ́ kùkà yìí àsọ abáfà ọgbọ́n yẹn lò torí wọ́n ṣe ìkan náà lórí kọ̀dọ́ yìí tó ń tan ìyá tó ń tàn parí díẹ̀ wọ́n ti lọ fún tàfà kan lọ́wọ́ kékeré tó ń tọrọ fún wọ́n ti pè sí ìkan náà ilé ìwà òkè ìbọn náà sọ pé àfà méjì sẹ́fà méjì àrùn kan pé àfà rẹ̀ ni wọ́n olùkọ́dá ti tún ni wọ́n pè pè sí èèyàn máa ń sáti ṣe ẹ má jà rẹ sí fifty hundred percent lọ ara wa. Ìdí wa bẹ̀rẹ̀ nígbà tí ní àyè kẹ́mí tó wà tó ṣe pé ọkọ̀ wa dákú wa náà kó wọ́n ti dákú wa náà bá lọ́wọ́ pé tó sọ ní ẹ̀ ọgbọ̀n ẹ̀ ní ilé ẹ̀rọ ìtakò. Ní wọ́n ń tẹ̀lé gbà pé ní wọ́n ń tẹ̀lé gbà pé àwọn àbá ìtakò ra wọ́n ti súnmọ́ pé eléyìí ò gbọ́ níléyìí. Ṣẹ̀kọ́ ọ̀rọ̀ ló sọ, pàdé lè tẹ̀tẹ̀ lábújá, tẹ̀lé tẹ̀tẹ̀ lẹ́kọ̀ọ́, gbọ́dọ̀ àwọn ẹni máa ń gbọ́ ọ̀rọ̀ àwọn ará àwọn ẹni, gbọ́dọ̀ àwọn ẹni máa ń tọ́jú àwọn ẹni, sẹ́nà ń kópa àwọn lásán.

torí pé ẹmọ àwọn tó máa wọ nígbà náà wọ́n mọ rẹ́rìn wọ́n mọ fi ẹnu kan apá kan wà ní ìlú mùsùlùmí mọ̀tìmọ̀mọ̀ àwọn kan tá a máa ń gbọ́ àwọn oṣù bíi títà àwọn oṣù bíi àti àrùn àpò níbẹ̀ ẹran àwọn apá wọn ti lé ní wọn pọ́ìntì wọn àmì náà apá o ìpínlẹ̀ náà apá àti pọ́ìntì wọn àmì pé bí ìbá ti ẹnu àbùkù ni o òun òun lè ní wọ́n tó wà síta kẹ́ni kẹmọ́ rẹ̀ nìkan mọ́fẹ́ nìkan ti yẹyẹ ah, àbá yìí á rúdà dọ́ọ̀lù sí àbá súná dọ́ọ̀lù àbá yìí á sọ́ọ̀nà gbáà ní àbá súná sọ́ọ̀nà níbi àti sọ́mọdé ìbẹ̀ ọlọ́pàá ti pàtàkì púpọ̀ fún àtàn sọ ọmọ fáwọn èèyàn àwọn táwọn gbọ́ náà ọ̀nà ìyá máa fi ọlọ́pàá bọ̀ irú ìṣèlú báyìí ẹni tó máa gbọ́ wà ní bẹ́ẹ̀ lè rí o kò sí àpẹẹrẹ ìgbẹ́ ọlọ́run máa tó tàn ẹni tó ṣe irú títí kan báyìí kò sì sí àpẹẹrẹ pé ẹni yìí jẹ́ kí ìtànpẹ̀ ní àtàjẹ́ mọ̀lò ó wà láàrin wa tá bá jẹ́ mùsùlùmí tàbàkìlá ní àlùfẹ́ aláwùjọ ẹni yóò fẹ́ ṣẹlẹ̀ torí pé ara wọn ní pé ọ̀rọ̀ tó ń sáfà yìí ọ̀rọ̀ tó ń sáfà yìí kò sí tó bá ti rí wọ́n máa rí pé ẹlẹ́yìn tàbàfà bẹ́ẹ̀ ni wọn pàdé wọn ò ní fún wọn rò lọ́wọ́ yàtọ̀ báyìí kò gbọ́ rí. alákòó wa kí lè máa jẹ alákọ̀ọ́kọ́ àwọn tá à ń gbọ́ àti àwọn tá à ń ti wá àti ní sáàmà pèsè aláwọ̀ tó pèsè aláwọ̀ ìwà àkọ́kọ́ alábẹ́ lábàyọrí abẹ́rọ̀ náà. ilé ìyàwó sábà wọ́n ti máa ń kọ́ ìrọ̀lọ́ ọlọ́ọ̀lọ́wọ́ bá. àwọn àti tí wọ́n máa ń ṣàdúrà wọn fi yàrá sọ sí láàárọ̀ yìí ẹni ọ̀sán takọ̀tà láwọ̀ yìí tá ló ń tàdúrà pé kọ́nà sílẹ̀ làdébù bẹ́ẹ̀ lọ́dún láwọ̀ yìí kọ́nà sí ọlọ́run ìfà òṣìṣẹ́ àgbé rẹ̀ yé o àpò ọlọ́run ti tẹ́ẹ̀sì bàbá bẹ́ẹ̀ta sí o ọlọ́run ọmọ tẹ́ẹ̀sì ọmọ ọlọ́run ọlọ́run ọlọ́run ọmọ àwọn tó máa ń gbà ǹjẹ́ ẹ̀ máa rántí lọ́dọ̀ báyìí àdúrà yẹn ni kán ẹ̀ máa rántí ẹ̀ máa rántí tàbí àwọn abúlé àti ọ̀sùn rẹ̀ kọjá lọ́wọ́ kára ni wọ́n ní wọ́n sọ pé Allahumma inni àtàkà ìmáàna wàtàkùwà. Àlejò sọ ọba àwọn ọ̀rẹ́ wàtàkùwà àlejò náà máa sọ bẹ́ẹ̀ Allahumma inni àtàkà ìmúdá ọmọdé wọ̀nàfáfá ẹ̀dàkùnrin tó ti ṣàtúnyọ̀ ṣàdúrà pé ọjọ́ ọba tó mi níbi ọmọ ọba àtẹ́bí kan béèrè ẹ̀dàkùnrin tó máa fi tọrọ àdúrà ìjọ ọlọ́run fún wa mo ti tún bẹ̀rẹ̀ rọ mi àwọn tó ní bùkátà sí àdúrà wa ju àwọn tó máa gbìn o àwọn àbá àtàkùnrin wọn ni o ẹ̀dàkùnrin wọn ṣàdúrà fún wa tẹ́ bá ṣàdúrà kan fún fúnra yín ẹ̀ tó máa ń bọ̀ ní wọn o sọ́nà pé ìjọjẹ́ báyìí wàláì ara tó tẹ̀lé lé yìí ìfẹ́ gbọ́ mi bá kò pọ́sibú ara tó tẹ̀lé lé yìí àwọn náà torí àwọn náà ní bàtà tí a lọ àkọ́kọ́ jù ẹlẹ́kọ̀ọ́ ilé súnmọ́ ọ̀dọ́ wa àlùdàbọ̀ ìmọ̀ ìṣàlù balùwẹ̀ àtúntọ̀ wọn àfẹ́fọ̀ àdìgbìyàn wọn náà tẹ̀lé àwọn ìṣàlù àyídáadáa. ثم تأتي بالطيرة من الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك لا اله الا انت ní Wọ́n àwọn ti para àwọn ti kó lọ sílé àwọn ní àná kí ká bá àwọn ti pẹ́ ní ilé ìtàn ìta fún ara wa o ọwọ́ àdúgbò ní ọwọ́ púpọ̀. bákan náà mọ́sálásí adébí ìrànlọ́wọ́ owó díẹ̀ nítorí tí abẹ́ńkọ́ kú omi tó ti ní pọ́blẹ́m tó ti ní pọ́blẹ́m kò ká omi mọ́ seven thousand náà wọ́n ti dé seven thousand tó láti àná ìgbẹ̀ta kọ̀nàfíọ̀n wọ́n ti ra ẹgbẹ́ ọ̀dẹ̀ nínú ẹ̀yẹ́ padà tó wúlẹ̀ tó abala wọn lẹ́ka lè jẹ́ lórí ìta lọ. الحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته alákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo àwọn ọ̀yà tí a wà ní ìpínlẹ̀ tí a ń gbọ́ ìpínpín sàlàdíyà ilé tí ìlú mọ́sálásí láwọn àyè bá wà tó ń ṣe fún wa abẹ́rẹ́ ọ̀bà ìṣọ́lá wà ní fún àgbọ́lé súnà ọ̀rọ̀ wà ní ká fún mọ́sálásí gbogbo àwọn ìkọ̀ọ̀kan wa bákan náà àyè fún àìpé ìdílé ìlànà sàlàdíyà ọ̀rọ̀ wà ní ká fi sí fún ìmọ̀ wa náà ko ba ba ti la ìlà láìlà ìlẹ̀kọ́ àdínkù ìmọ̀ ìfọ́nàbà ìjẹ́kọ̀ọ́bà sí fún wọn fọ́nàbà ìjẹ́kọ̀ọ́bà sí àgbáríkà tó pọ̀ nínú ìmọ̀ wọn ìrọ̀tẹ́lọ́ba àwọn ọmọ wọn náà ìfọ́nàbà ìjẹ́ akọ́jà kókó lé fún ẹ̀sìn wọn lọ nínú ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ́wọ́ báyìí ìlà láìlà ìlẹ̀kọ́ wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́n ìfúnlẹ̀ tí ó ń fọkàn tẹ̀lé wọn dáadáa yóò gbàgbọ́ yé ẹ̀sùn ní dáìwà àlàáfíà àlọ́dún ìṣòro náà bọ́wọ́ àmọ́lẹ́sìn rẹ̀ lórí ẹ̀. mo wá sọ pé mo ní tààlí kékeré lórí àwọn ọ̀sán tí wọ́n bá wa sọ pàápàá jùlọ lórí àlámẹ́rin kan tó yẹ pé wọ́n sọ ní ọwọ́ ìbẹ̀yìn yìí ẹni bá ń tẹ̀lé wọn dáadáa sọ ọ̀sánbẹ́ lọ́yí wọ́n sọ lórí ní ọwọ́ ìgbẹ̀yìn òun nípa àyè ìbẹ̀rẹ̀ lórí ẹ̀ so ìlú ìbá tó fi nípa àyè òun náà ni tẹ̀lé àwọn nǹkan tí wọ́n ti ń bá ọkọ̀ látara wà lè bàbá bá lórí ẹ̀ dáadáa tábàdé ń tẹ̀lé àwọn ọ̀kan sọ látara ọ̀ so a rí pé nǹkan tó ń pè ní dára ìpàdàbíyà òun náà ni pé téèyàn bá rí àfikún lórí àwọn ìkẹ̀kẹ̀ bí ẹ fáwọn èèyàn àti bóyá àwọn èèyàn lè fẹ́ sí nítorí ẹ̀sìn ọlọ́run bá kí ẹ̀sìn kó ṣàlàyé ẹ̀ èèyàn mẹ́ gbé nǹkan yẹn lọ bẹ́ẹ̀ kọ́ mẹ́ sì gbọ́ torí kí bá ṣe ń gbọ́ orí àtọ̀tọ̀ síra wa sí báyìí àlàbákẹ́ náà nítorí àìsíkúrí ẹ̀rọ kan ọmọ bá ìgbà sọ pé أعوذ بالله من الشيطان الرجيم نرى من صوت الأعراف أسود الرجل آية 1 ọmọ bá ní wàyí sáfọ́dá mọ́rùn mi sáfọ́dá bí na kúrò kìtà látàkínú na gudin náà sí wà láti àtúmọ́nà ìlà ákè ìmáyà ọmọ bá ní àwọn ọmọ bá ní tẹ́lá rà nẹ́bí máa sọ fáwọn àdúgbò rẹ̀ kò máa rán sí ìgbàta gba àdéhùn kan kápá àdéhùn yẹn kan gan lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ìgbé látàkínú na gudin náà àwọn ẹ̀sìn tọ́lọ́ bá ní sọ̀kalẹ̀ fún yín àwọn ẹ̀rí ẹ wàlá tàkùmọ́nà ẹ̀ sọ̀rọ̀ fi pamọ́ látúbẹ̀túnnà wòlí náàtì wàlá tàkùmọ́nà tí wọ́n náà yẹn rí mẹ́tàkù ni àdéhùn tọ́kàn pálí nípa àwọn ìsàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn náà ẹ̀ sọ̀rọ̀ fi pamọ́. ṣùgbọ́n kẹ́lẹ́ ọlọ́ba àdìgbẹ́lá tó sọ́wọ́n kò á sínú sọ́ọ́tù sọ́ọ́tù àṣìdáàbù áyà tàbí náà nínú sọ́ọ́tù àṣìdáàbù ọlọ́ba àdìgbẹ́ sọ pé alẹ́dínà yorùbá lè rọ́nà ìsàlá ìlà wàlá ṣàwọn àbúwàlá yàtọ̀ ṣàwọn àhàlẹ̀ ìgbàlọ́ wàkàfà bíi láì hasiba gbàtọ́rọ̀ bá lẹ́kẹ́ náà ròyìn àwọn èèyàn gidi àwọn òmìnir ọlọ́run ní alẹ́ ìdílé yìí balẹ̀ ìhó náà ìta láti ìlà àwọn ẹlẹ́fẹ́ tí wọ́n mú iṣẹ́ ọlọ́run bá lógóńgó wàyà ṣáwùnà wọ́n lè ń bẹ̀rù ọlọ́run bá wàláyà ṣáwùnà àṣàdà kíkà lọ wọn ẹ̀dẹ̀ ní bẹ̀rù ẹni kẹta ọlọ́run nìkan wàkàfà bíi láì ṣàfihàn ọlọ́run bá tún ẹni tó lè di ògbó wa. ṣùgbọ́n kẹ́lẹ́ àwọn yìí wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú ṣàfihàn lẹ́yìn sọ̀rọ̀ أحمد بن مسند حديث أبي سعيد الخدري رضي الله عنه النبي صلى الله عليه وسلم لا يمنع لا يمنعن أحدكم أن الناس أن يتكلم بحق إذا رآه إذا رآه أو شهده أو سمعه alẹ́bi sọ̀rọ̀ wa ọ̀sán ní ẹ má jẹ́ kí ìbẹ̀rù ẹnì kankan lọ́wọ́ ìjọ náà wá ẹ má jẹ́ kó kí ẹnì kankan yín ẹ má láti máa sòdodo fáwọn èèyàn nígbà tí a bá ti ródodo àti tí a bá gbọ́ àti tí a bá gbáyé ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìdẹ̀rù ẹnìkan ẹ má ti kókó yín ẹ má ti kókó yín láàyè láti rìn ẹ fáwọn èèyàn. ẹni tó bá àdìsí wa àbùkàrí àgùdìrí sọ́wádìí wàdí tú àlá akún fẹ̀mẹ́tù oyin ti sọ̀rọ̀ yìí lágbára dé kódà nínú kò ti fi má gbọ́ ni tó láti tó ti gbọ́ ọ̀rọ̀ yẹn òun ló ti di ìwọlé lórí ṣé ìgbọ́dọ̀ bá bá yẹn tàbí ètò gbọ́dọ̀ bẹ̀rù yẹ ká bí ìbáyìí tó sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà ni abu, àbúkù bọ́yé tó yẹ pé nínú àwọn ọmọ ìtàlíbì yìí ni òun náà sọ the same thing ó sọ orúkọ tí àfa rẹ̀ sọ ó ní wàdí tu an an lam akun tẹ̀lé ìlú èmi ga gbọ́dọ̀ àwọn òkùnrin ẹgbẹ́ mẹ́gbọ̀n tó dé nígbà tí ó ti gbọ́ yìí ó ti di ọ̀ràn pé ẹ̀gbọ́n ọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ní pé yẹn gbọdọ̀ máa páyà láàrin ọlọ́wọ́ba ìtẹ́bíjẹ́ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba sọ fún nípa nínú sọ́ọ́dún sọ́ọ́dún ìbátọ́ ọlọ́wọ́ba ní ìnàjẹ́bí àtúmọ́nà bá ń zẹ́lẹ̀ mẹ́ta jìnnà pẹ̀lúhùlà mẹ́ta yìí bàbá jẹ́ndà wùlí náà ti kíta wùlá ìjẹ́ ìdáhìn yàtúmọ́nà máa ń zẹ́lẹ̀ mẹ́ta jìnnà pẹ̀lúhùlà àwọn àlàyé àti ìmọ̀lẹ̀ tó kílẹ̀ àtàwọn ọba sọ̀kalẹ̀ báwọn ẹ̀ wọ́n ń gbé pamọ́ wọn àtàlàyé àfáwọn èèyàn kò láìpẹ́ láàrínhùn ọlọ ọlọ́dá àwọn èyí ọlọ́ọ̀bọ̀ wọn láàrín wọn wọ́n láàrínhùn láàrínú gbogbo àwọn tó wọn wà nígbẹ́lá fún ní ọ̀dà àti láàrín yẹn tọ́lọ́ òkè bá láàrín àwọn ọmọ láàrín ọlọ́ ilẹ̀ bí àwọn màláíkà bí àwọn èèyàn bí àwọn ẹja lóòlù àti bẹ́ẹ̀ lọ wọ́n máa láàrín rẹ̀ tó àwọn ọmọ ń sá fún sápótì tó nítorí ìṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀rí olùbàdìfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan bẹ tí wọ́n sọ lọ́wọ́ pa yóò wà sensitive gan tó ìjẹ̀fẹ́ ká ti bọ́ ìwọ̀n àgbáyé rẹ̀ wà fún àdìmọ́ fún ọmọ fún ọmọ fún àgbáyé rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ wa lè borí rẹ̀ kò ní da ká má sàlàyé wa. ó ní wípé bá a ṣe ń bá àwọn àfáàlù bá a ṣe ń bá àwọn àfáàlù fún àwọn àpèjì wa fún bí àpẹẹrẹ ìsìn èèyàn tó fẹ́ kó mú ọ̀rọ̀ àpá kan tí ó sọ ní Àbújá bá ṣe kí nìyẹn àkókò tó ń kọ́ wá lẹ́ papọ̀ lọ́rọ̀ àpá kan tó sọ lẹ́kọ̀ọ́ wọ́n lẹ́ papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àpá kan tó sọ nílọrin wọ́n lẹ́ papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àpá kan tó sọ ní ìbàdàn kò yẹ láti wọ́n fi ọ̀rọ̀ àpá òní gbára wọn ṣùgbọ́n ní pé irú ẹni báyìí irú ẹni báyìí òun náà ń kópa níbi àfidà lùmọ̀ọ́rù wọ́n fi ṣàpèjúwe wọ́n dẹ̀ ní wọ́n dẹ̀ wọ́n sọ̀rọ̀ sára ń bẹ̀ wọ́n ti tàgbéjúwe wọ́n àwọn sọ fẹ́ni tó ṣe irú sẹ́yìn òní ìlà torí ìlà kò sẹ́ni tó lè má láàrin ẹrú àtọ́nà ọba lọ́wọ́ ṣùgbọ́n àtọ́júwe yẹn ó jọ orú kẹkẹ tẹ́lu mí lè gbọ́ tẹ́lu náà ṣe ẹ́ wọ́n ti kàn dẹ́nu orúkọ wọn nípa ẹlẹ́ni òní ìlà wọ́n sì wọ́n gbọ́ o wọ́n sì wọ́n gbọ́ torí tọ́lọ́ ọba o táwọn àwọn ẹnu wọn láti gbọ́ ìtàwọn sọ wọ́n ti mú àtọ́jú wa ní ọkàn jọ orú nǹkan tí tẹ̀lé torí táwọn ilé àwùjọ wa ni. nítorí wípé ìgbà míì kọ̀ǹdíṣẹ́ lè wà láti fi hàn àbá àkànníṣe láti mà sí máa ń sọ dáadáa láti mà pé dáhàwá rẹ̀ ó dúró tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa sọ nǹkan mi. tí ò dúró máa àwọn ẹni wọ́n wá mú ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ dáadáa yìí wọ́n wá mú èmi ìtọ́sọ sọ ọ̀rọ̀ yìí yẹtẹ kó wà fáà ní ìjẹ lọ́dún mú láti di ìrẹ̀ ọdún ọ̀rọ̀ àfáà nǹkan méjì ń gbà ní ìmọ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ẹni tí sọrú nǹkan báyìí rí kí ló ní ìgbà tó sọrú nǹkan báyìí tí wọ́n gbára lé ọ̀rọ̀ yìí ti yí padà ń sìn ilẹ̀ yìí tó yí padà ẹ̀wò yẹn ti rẹ̀ bọ́ọ̀ ni pé láti yẹ ẹ̀jẹ̀ mi rù ẹ̀rù ní sínú nǹkan báyìí tàbí nínú àwọn àfáà tó yẹ kájọ mẹ́rẹ̀ mo mọ̀ pé kí n bá sọ̀rọ̀ nípa ẹni yìí ẹ̀ nígbà tẹ́lẹ̀ lórí nínú màmá tó jù lọ wọn gbọ́dọ̀ tiẹ̀ tọ́ka kú ọmọ tẹ́ni ẹ̀ wọ́n lẹ́ akọ̀ pé ó fi ọya lágbájá sọ báyìí ẹnì kan gbọ́dọ̀ sọ lé pé kò kò lẹ́nu tó tó lọ́dọ̀ yín náà lágbájá yín náà ṣe dáná tó tó lọ́dọ̀ yín àdúgbò jù lọ àdúgbò jẹ́jẹ́ ọya òun náà sọ tọ́ka kú níyẹn ti yẹn ti ìmọ̀ràn fáwọn èèyàn kó fi síjú àwọn èèyàn kò sí kan tó láì nílẹ̀ wọn wá mú àgbèjì ọba ewu ẹ̀ wọ́n ti fún yusuf ọgọ́rin àwa la mọ̀ pé yusuf ọgọ́rin ẹ̀dá bujà fún ni àwa lè wá lùsì nínú ọmọ ẹ̀dá bujà fún ni wọn àgbà fún yẹn jákujáku ni wọn tún wà rẹ wọn gbà sáré fún ọgbọdọ sọlé nítorí ẹ wọn ti gbé sí lẹ́gbẹ̀ẹ́ ìkan náà àgbà fún àǹdá rẹ pé ẹgbọn tí dùn pọ̀ fún sọ ẹgbọn tá a bá yìí sọ nítorí ẹ èwo láwọn amúnu méjèèjì ó kù pé káwọ èwo lórí rẹ yìí lórí rẹ tò nípa nílábẹ́ bẹ́ẹ̀ ni pé ṣẹ́rí ìgbà wo náà máa sọ pé àtẹ̀lé tèkì ìgbà wo náà máa sọ pé ẹni yìí mú nǹkan èyí máa ń hà méjèèjì ọ̀ kò sẹ́ni tí ó lè pàṣẹ àdìgbòrò expect hundred percent lọ́dọ̀ ní kankan àti tí ìwájú ẹ̀kọ́ ìjìlá sọ́jọ́ kan àwọn ọ̀wá yìí. ṣùgbọ́n àṣìṣe méjì ni àkọ́kọ́ òun àárígun ń bẹ àkọ́kọ́ òun mẹ́hàjì ń bẹ àṣìṣe tọ́kà tó ń wá ń bẹ àṣìṣe láti nù mẹ́hàjì lọ́wọ́ bẹ. méjèèjì kéríkèjì káyọ̀ kẹ́mi tí wọ́n ta ìṣe nù mẹ́hàjì ó lè ta ìṣe ẹwòye títí ní ẹwòye tí ní ọwọ́ ta ọwọ́ ta ó ní bóun ṣe máa ṣe nìyẹn tí yẹn ti kọ́kọ́ ni nínú manhaj wọn kì í pè é ní kọ́kọ́ wọlé ẹlùmù bíi ó kéré àpamọ́ ni wọn kì í pè é ní kọ́kọ́ tí ó lè fẹ́ni kankan náà wà yí mọ́tò búdà tó wà lórí nǹkan yẹn kò sí kankan náà wà yí mọ́tò búdà tó tó orúkọ yẹn tó ń lórí mọ́tàmù yẹn ẹni wọ́n ń gbèsè sí ìwádìí wọn máa ń yára wọn bá wọn yàtọ̀ tà wọn irú yẹn òní máa jẹ́ kọ́tọ̀ náà kò sí yẹra ètò tí wọ́n ẹgbẹ́ kọ́tọ̀ ní àkókò inú kọ̀ọ̀tọ̀ ní kọ́tọ̀ lówó náà ẹjọ́ ìjọba yìí kò sẹ́ńtà nínú kọ́tọ̀ yẹn fún òye tó táwọn yẹn pọ̀ dáadáa ilé ti pé irú yìí kódà àwọn ìyàwó ti àti ìlọ̀tọ́rọ́ ọ̀rọ̀ máa lè jẹ́lá pé àwọn nǹkan wọn ní kọ́tọ̀ tó ti dọ́tọ̀ bá akọ́lá àwọn ọ̀rọ̀ máa gbá àwọn olórí kọ́tọ̀ wọn yẹn nítorí kìí ṣe kọ́tọ̀ ń yòó sábà kìí ṣe kọ́tọ̀ táwọn ń fi yẹn lẹ̀ lóye tó yára ti tó wáyé bá ń fi gbogbo yẹn lẹ̀ fún yẹn ẹ táwọn fi wọ ilé fáwọn èèyàn mẹ́ta ló ti dàrú kiri báyìí mo kàn fi ṣe iṣẹ́ àwọn ọ̀sìn ìtọ́ka ni ẹ rí pé àwa ò ní bẹ̀rù ààrẹ ní ẹtí déètì láti bá àwọn èèyàn sòdodo ẹ àwọn tó bá fẹ́ wọn fẹ́ àwọn tí ò bá fẹ́ wọn fẹ́ kò ní báyìí àwa ti wá kò sí ká tó kàn wá ní báwọn ẹ̀ka ní nífẹ̀ẹ́ àwọn ẹ̀ka kórìí láti wọ́n sọ ní pé àjára ti sọ̀rọ̀ bí yá wọ́n ti ta معنى مستعد للمجادلة معنى مستعد للنقاش إذا كان حديث هذا هو الله أعلم السلام عليكم ẹjọ mo fẹ́ kí ni eh, question lọ́dọ̀ àpá àtàwọn àlejò ẹ àgbọ̀nà bàbá àṣàlejò dáadáa fún àwọn ìṣèkọ wa mo mọ̀ pé bí a mo ṣe ń kọ́ díẹ̀ ni mo mọ̀ pé nǹkan tẹ̀ ẹ̀ ní ìrìnlẹ̀ tó olólo gbogbo gbà ní sábà tí wá sọ́dọ̀ wa bí o là á mọ̀ sọ tó àárẹ̀ tó mọ̀ sọ fáwọn èèyàn àmọ́ ẹ̀yìn wọ́n ti fi nìké bó láti wá ṣe papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ lẹ́yìnbà tí a lè sọ́tọ̀ láàrin sọ̀rọ̀ tí ó sọ fún nínú àwọn sọ̀hábà ó pọ̀ pé à àwọn eléyìí mọ̀nà fi jìnnì wọn tí kò lẹ́yìnbà fi pamọ́ àti ọ̀rọ̀ mọ̀há àti ìlú ìjábà tó jẹ́ pé a lè sọ́tọ̀ láàrin sọ̀rọ̀ ó sọ fún pé à tó bá rí àwọn gbogbo mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó wà ní jẹ́nà tí àwọn mùsùlùmí wọn wà ní jẹ́nà tó pọ̀ wọ́n sọ lọ́nà bí i anábì kí n bá sábà àwọn èèyàn jẹ́ kí n sọ fún wà rẹ̀ anábì yà ah, wọ́n sọ fún wọn so tó jẹ́ pé mohad so pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí mo wá fún sẹ́mi bákàbákà so mo ti béèrè lọ láwọn ọ̀rọ̀ méjèèjì láti mú alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ah, wọ́n ní kí adájẹ́ lò pẹ̀lú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àti ìṣesí anábì pẹ̀lú ọ̀sẹ̀ ìbáfẹ́ ọ̀bí ọba ẹni tó yẹ báyìí sọ náà fúnra fún ọkọ àwọn ẹ̀ka pamọ́ sọ́dọ̀ rẹ̀ wípé àwọn ọkọ yìí máa sọ fẹ́ẹ́ nìkankan àwọn yìí òun ló fa àwọn ìmọ̀lẹ̀ tètè wù. a sọ wípé hàdà amúrò mi lọ wọ́n ti sàárẹ̀ àtẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yẹn pé ọlọ́wọ́n bá ní fi eléyìí pamọ́ nínú àwọn orúkọ yìí wọ́n sọ fẹ́ẹ́ nìkankan. wèé láì so lórí jẹ́ pípẹ́ àlẹ́ ìsọ̀tún náà sọ́dọ̀ ó fi nǹkan yìí pamọ́ sọ́dọ̀ kò sí kò sí àtẹnika tó pa wá láti lónìí ilé káwá tí ó kọ àwọn èèyàn pamọ́ tí bàtà bá ti ń pèpè nínú bọlọ. ẹbí káná ní sọlọ́ọ̀ sọ́dà náà ọmọ bílù òwe ti rọ òkókó rẹ̀ pamọ́ o. ọmọ mọ̀tá ìlànà àtàgbà àrẹ́bí òkókó rẹ̀ pamọ́ o. àrẹ́bí àgbàrọ̀ ẹ̀ àrẹ́bí sọlọ́ọ̀ sọ́dà tẹ̀ tó àlù àlùmọ̀ nípa àrẹ́bí mẹ́tẹ̀jáàl àrẹ́bí òkókó rẹ̀ pamọ́ o. àrẹ́bí wá wá wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àwọn tó yẹ kí ẹni ìnà ni wọn lásìkò àtẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wẹ́ẹ́ bá ní ó yà wọ́n bẹ́ẹ̀ wọn lọ́nà ìsọ̀rọ̀ sọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ẹgbẹ́ distance of evil and olùbánisọ̀rọ̀ búrú wọ̀nyí àlejò tó pa lọ́wọ́ ẹnbẹ́ni wọn bá kọ́ wọlé alẹ́bí ìdáná lẹ́hùn ọba ìlọ́mẹ́ wọlé alẹ́bí ìdáná lẹ́hùn ìsáàbù àwọn dáadáa tó kọ́ wọn pamọ́ òun àwọn nìkan lẹ́gbọ́dọ̀ tó kọ́ wọn pamọ́ ló jẹ́ pé kò sí ẹ̀sán àwọn sádà fún ọkọ̀ yé wípé ẹ̀rọ tó kọ àwọn tí wọ́n máa ju ọ̀dà pamọ́ ló fi jẹ́ pé tẹ́ ẹ bá wo látẹ̀sù àwọn sọ̀hárà títí ìsìn wọ́n ń sàlàyé wọn tó kọ parọ́ wọ́n ń ti àlàyé ni tó bá yẹ pé àtàwọn ẹgbẹ́ àdéhùn ìwé ìpàmọ́ jẹ́ lẹ́rí ìlú pé ká máa kó àwọn aláburú pamọ́ ni àwọn tó ṣáájú wa àwọn ni wọ́n bá ṣáájú wa ṣe kò àbá àti gbogbo àwọn tó tọ́ tàbí pamọ́ tí ẹ̀rí yẹn kọ̀ bí yẹn tún àìní yà ló máa ń pè é lọ́dọ̀ àwọn olùmọ̀ pé àfẹ́síà kéèsì ni tó wà kọ́ wọ́n wà nínú rẹ̀ kú kódà kìí ṣe gbogbo èèyàn ní òde máa ń gbogbo ọmọ pamọ́ àtàwọn tí àlejò fún ló kọ wọn yẹn nìkan tó fún ló kọ yẹn nìkan ni gbogbo àwọn yòókù tó bá ti yàtọ̀ fáwọn tí àlejò kọ́ tọ́jú حذر من الحارث بن حسن أشد التحذير وصوى من يلعب مع الحارث بن حسن المحاسبي نسر فقد قل حذروا من الحارث أشد التحذير الحارث عبد المالية ذاك جالته فلان فجره إلى رأي الدم قل أسوى من يلعب مع الحارث بن حسن المحاسبي ní ìsọ́ra tó ní agbára tó báwọn èèyàn jókòó tí wọ́n wọ́n sínú orí jàmíyà àwọn èèyàn jókòó tí wọ́n wọ́n sínú orí jàmíyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìmọ̀ imam amadi imam shafi'i imam ahmed muhammad imam sufyan al-sawi ibn mubarak al-awza'i gbogbo àwọn èèyàn báyìí gbogbo wọn náà àgbàrọ̀ àwọn èèyàn pé ẹ má mú ẹ̀sìn yín lọ́dọ̀ lágbájá ẹ má gbọ́ lágbájá ẹ má jòkó sí lágbájá èpè yóò kó ba inú ẹ̀sìn tó bá jẹ́ pé àdìsí òde ìfà tó bá tó nílẹ̀ yìí lùdú pé ká gbogbo àwọn èèyàn pamọ́ ni àwọn èèyàn bá sáájú wọn lọ́rẹ̀ ní ẹja lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kejì nípa nǹkan tí mọ̀hárà fún jábàá sáré sọ́kọ́ sọ́kọ́ pé láti wá síbùkún pẹ̀lẹ́ sẹ́kìlù má fún wọn nínú ogún kan báyìí kí wọ́n bá agbára lé àjàwábù fi hánà kàjàwá pèpèpèpè bí màtàmà èsì lórí ilé ìgbà yìí náà jọ wẹlé àti lẹ́yìn aláwọ̀ mọ́ni pé àwọn àlámà yẹ ẹ̀sìn wo láàmà fi pamọ́ kèé sọ̀rọ̀ kàwé kèé sọ̀rọ̀ mọ́nàjì láti pamọ́ ọ̀rọ̀ nípa ètò bá yẹ kó ọ̀lẹ́ báwọn èèyàn náà àti tó nǹkan tó sọ̀rọ̀ yẹn bá jẹ́ náà àti tó tó gbọ́ ẹ̀jẹ̀ náà ẹ̀bọ yóò mú yín náà yóò gbé yín náà yóò gbé yín náà sábìyàn náà ẹjọ́ tó sábà yìí tàbí ìgbó mú ní tó bá jẹ́ náà yóò dẹ̀ gbé ní jìnà síná àlẹ́kùn wọn sàlàyé fún nípa wa láti fẹ́ kó tàbí ìlú wípé gbogbo ẹgbẹ́ tó bá ti fẹ́ tàbí ìgbó àpò ọ̀nà ọ̀nà ìgbé kò ní fi àjẹ́ sọmi pé ìfin lọ́nà balẹ̀ ìyẹn wípé tí ẹ bá ti dún ní mẹ́ta òsì kò ní wọlé tó tá ọ̀sẹ̀ kọ́ bá máa jáde ọba àwọn wá fẹ́ dìnnà ọba àwọn amúkí pẹ̀lú àìsàn ó ní tàbí ìlú láwọn mọ̀kànlélá ó láwọn ìgbà tí máa ń mú pé ó lè láwọn tí máa mú pé ó láwọn ìgbà tí máa ń mú dé. ìdáàmà ni wípé ṣé eléyìí báyìí sábẹ́ sọ fún wa rà kò jábà ní. òun ní pé ilé yìí yóò mú àwọn èèyàn kọ́lẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n bá ti lè gbọ́ pé kẹ́nu káàkiri náà rèé tá a bá ti mójútó táwà jẹ́ náà àwọn yóò wà máa sọ̀lẹ̀ máa ń fún wọn ní ohun tí ó mú wọn sọ̀lẹ̀ kéèké tí ó mú wọn bẹ́sẹ̀ wọn yé tí ó mú wọn tẹ̀síwájú lórí àgbọ́yé lórí lórí àti tí mú wọn tẹ̀síwájú tàbí tó kà ní ìgbà ẹ̀sìn wọn àwọn sọ̀hábà wọn kì í fi ọ̀rọ̀ ẹ̀sìn pamọ́ rárá wọn kì í fi ọ̀rọ̀ ẹ̀sìn pamọ́ rárá ó wájú kóso wájú ọ̀rọ̀ ọmọdé hajj láwọn wá fi pamọ́. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ wájú wáyà tó gbé tọ́wọ́ bá lè jẹ́ lóun gbà mí táwọn táwọn màálù tó lọ́yọ̀ gbọ́dọ̀ fún kẹ́kẹ́ pamọ́ mẹ́sìn wọn tọ́wọ́ bá lè jẹ́ lóun kò ní dáhùn fún ẹgbẹ́ ìfáńtẹ̀sì pamọ́ nínú kóso bá gbọ́dọ̀ tó gbé báwo la yára lẹ́jọ́ pẹ̀lú àdéhùn àtẹ́yà yẹn kò yẹ láyé eléyìí ká máa fi àwọn èèyàn máa ń lò dáadáa wọ́n bu hadithi bi àti hadithi yẹn káma fi hadithi kan bá hadithi kan bi lórí tọ́lá pé kàn kódà àwọn àbá àkọ́dà ń bọ́ra lójú ẹ̀yà kò sí kò sí kékeré kò sí òru papọ̀ ọ̀rẹ́ yìí sọ̀rọ̀ nípa pé mọ́kùn wọn ní o èyí tí òun ọmọ kọ́lẹ̀ tọ́lá ti bàbá ẹnu táwọn oṣù náà yìí eléyìí ọ̀tọ̀ nìyẹn pèé ti kọ́rọ̀ tọ̀mímù àkídà pé ọ̀yá dájẹ́ mọ́tò báwọn yẹ̀pẹ́ sábà tẹ̀bọ̀ mọ́tò báwọn yẹ̀pẹ́ sábà nǹkan ìpamọ́ nítorí wọ́n dé èèyàn sí àbẹ̀ èyí ò gbà ń kọ́ sí eégún lórí ayé ìsìnkú ọlọ́run máa déjọ́ sànù wa tó kí sẹ́rí àtàrí àyàdìsì ṣe ṣe àyíṣe ẹ lọ ka fásitì mẹ́jì ìṣẹ́ni pé láti tọ̀sí wẹ́rẹ́sì wọ́n sàlàyé àdìsì ẹ̀ ń bẹ̀ dáadáa pé kí làwọn nǹkan tí ẹ̀rọ fi pamọ́ àwọn ni mo sàlàyé kí làwọn nǹkan tẹ́ ẹ̀ lè fi pamọ́ wẹ́rẹ́sì tó kí làwọn nǹkan tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fi pamọ́ nínú ẹ̀ ọ̀rọ̀ mẹ́ta tó yí ni pamọ́ kò rẹ̀ sábà súnmọ́ ẹ má bá súnmọ́ ẹ̀ka wá lókè ọ̀rọ̀ mẹ́ta lù pamọ́ yìí ọ̀rọ̀ ká àgbàrọ̀ àwọn èèyàn níbi ibi tó ti máa mú ẹ̀sìn wọn ẹ̀mọ́ àbáṣúná ẹ̀ka tó fi pamọ́ ní láyé wa gbogbo àbáṣúná bọ̀ táwọn sàlàyé ni wà kódà kọjá pé ní ẹjẹ́ tó súnmọ́ wọn ìjọ́rù mọ̀lẹ́ wà láwù ká ní akọ̀rọ̀ ọkọ̀ níbi kọjá tó súnmọ́ wọn ìjọ́rù àánú ọmọ àyà. jẹ́dọ́kùnrin ọ̀fẹ́ ọ̀rọ̀ àtàkọ́lẹ̀

ìjọba àbúrò àìsàn ti bá ilé ìjáde o. àwọn obìnrin máa ń lọ lọ́sẹ̀ ṣáàdàlà fún ọ̀nà